وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته òní ti ṣe ọjọ́ keje nínú oṣù kẹrin Rabi'ul Akhir eléyìí tó ṣe pé ó ṣe déédéé hijra fourteen forty two ó ṣe dọ́gba pẹ̀lú ọjọ́ kọkànlélógún nínú oṣù November miladi two thousand and twenty. nílùú sẹ́yìn níbí ọjọ́ kejìlélógún oṣù nọ́vẹ́mbà two thousand and twenty nílùú sẹ́yìn níbí àmàbára wa sọ̀rọ̀ nípa nǹkan kan nínú tó pàtàkì pé kí mùsùlùmí kó mà nípa rẹ̀ nítorí kálíbà tí ó nílé ayé wa ń bí ká lè tún bá a sórí rẹ tó bá di lọ́la gbẹ̀dẹ̀ òkè yá mi. kò sí tàbí ṣùgbọ́n ìgbélé ayé wa ń bí àti wábẹ̀ àti wábẹ̀. gbogbo ẹni tí ọlọ́run kádàrá pé yọ wálé ayé wíwá náà ni ọ wà. ṣùgbọ́n mò ń bẹ láyé. òun ń bẹ láyé tọ̀hún bẹ láyé ìwọ gbogbo ẹni tó bá wà nílé ayé yẹn ló máa ń jẹ olórí rẹ̀. à ń bẹ lọ́wọ́ bẹ lẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́dákun kọ́ sànù àkóso wa lọ́kàn nínú àwọn olórí láti ọ̀dọ̀ abdullahi bin Mas'ud radiyallahu anhu nígbà tí anabi sallallahu alayhi wa sallam tó ń ṣe àlàyé àwọn àpele ìpele ibi tí ìṣe àkójọpọ̀ ọ̀sẹ̀ déèyàn á máa gbà ṣáájú kó tó di pé èèyàn bọ́ sílé ayé. ọlọ́run anabi sallallahu alayhi wa sallam fi yé wa ike ńgbà tí ọmọ bá pé oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ eléyìí ti ṣe ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta fayursalu ilayhi al-malak ọlọ́wọ́ bá ọ̀rọ̀ màláìka sọ́ma nínú ìyá rẹ̀ fayanfukhu fihi ar-ruh màláìka ọ̀fẹ́ mi sèyàn lára. ويؤمر بأربع كلمات وثق màláìka yìí láṣẹ pẹ̀lú kọ́lọ̀ ọkọ̀ gbólóhùn mẹ́rin sílẹ̀ fún ọmọ tí ń bẹ́ nù ya rẹ̀. bíkẹ́tì bí rìsíkì yìí wà ẹ̀jẹ̀lì yìí wà ẹ̀mẹ́lì yìí wà ṣàkíyìn àwùsàáyì. ó ní kọ́kọ́ rìsíkì rẹ̀ sílẹ̀ fún ẹni tí ó gbélé ayé ní kọ́kọ́ lẹ̀ fún. bákan náà iye ìgbà tí ó lò láyé kọ́kọ́ lẹ̀ fún. iṣẹ́ tí ó gbélé ayé lọ ṣe kọ́kọ́ lẹ̀ tí olórí bú lọ́mọ yìí ó jẹ́ ni àbólóríire láti kọ́ lẹ̀ fún ní wa ọlọ́run jẹ́ ọ jẹ́ nítorí wọn kọ́ lẹ̀ fún kálukú wa ní kó lóríire ni wa ọlọ́run ẹlẹ́dàá wa náà sì wá lọ lórí ibú má jẹ́ kí olórí ibú ọ̀tá ara wa jáde ọlọ́run dákun jọ̀wọ́ sí wá lọ lórí rẹ̀. akramakumullah tó bá bí wá léèrè pé kí ni wọ́n ń pè lórí rẹ̀ tá a bá lẹ́nìkan olórí rẹ̀ ni àwọn bàbá màmá olórí rẹ̀ àwọn ọmọ olóríire ìtumọ̀ gbólóhùn yìí ó lè yàtọ̀ lọ́dọ̀ apá kan sápá kan nínú àwọn èèyàn nítorí pé ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé àwọn ọ̀ka nǹkan kan kún ríire ju ká lówó lọ tí wọ́n bá sọ pé lágbájá ráyé wá olóríire ni ó ní owó jaburada ọkọlé rẹpẹtẹ mọ́tò rẹ̀ lọ jàrá wọ́n mà níwá wọ́n mà lẹ́yìn àwọn èèyàn pọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn míì àtowó àtọ́lá àtipò àwọn là ń bẹ́ńbẹ́ kìí sórí nítorí pé orí òṣùwọ̀n táwọn gbèsè láti mọ̀ bọ́ lóríire ni àbọ̀ lórí ibú òun náà ni òṣùwọ̀n ẹ̀sìn. wọ́n rí i pé èèyàn kìí gbẹ̀yìn ní mọ́ṣáláṣí ní gbogbo ìgbà. ó sì máa ń gbìyànjú láti rí i pé ojúṣe mùsùlùmí eléyìí tó jẹ́ kò ṣeé má lórí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí a máa mójútó ó sì ń ṣe dáadáa ní òdiwọ̀n abó ti ṣe lágbára ma ìwà rẹ̀ dá ó sùn à ìjọmọlúàbí rẹ̀ kò bàjẹ́ wọn ò lò lórí rẹ̀ lélẹ́yìí ó lè jẹ́ pé ọ̀kan ọ̀bá kan lọ́dọ̀ rẹ̀ epo káká ló fi ń jẹun aṣọ ọrùn rẹ̀ gan-an pé é ṣe aṣọ tí ẹlòmíì lè tara rẹ̀ tọrọ aṣọ ibi tí ń gbé ga bí wọ́n bá gbàyàn lálejò pé kéèyàn jókòó ńbẹ èèyàn ò ní fẹ́ fìdí lélẹ̀ ńbẹ nítorí kí àga alé rẹ̀ ọmọ bá dọ̀tí aṣọ àlàdáwọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ gan láwùjọ mẹ́yàn wọ́n sọ pé ta ń kọ́ ọlọ́gbọ́n tó fẹ́ wí ìwà kùsẹ̀ nítorí pé lọ́dọ̀ gọ̀rọ̀ nínú àwọn èèyàn olóríire lẹni tó bá lówó olórí ibú lẹni tó bá jẹ́ pé ọyẹ aláìní olóríire làwọn ọlọ́lá olóríire làwọn onípò àbẹ́yìn náà marú èdè Yorùbá tá a máa ń pè ní nígbà tí wọ́n bá fẹ́ fẹ́ nìkan jóye jẹkúrẹ́dì nínú àwọn oyè táwọn èèyàn ń jẹ láyé yìí jẹkúrẹ́dì ipò tó ẹ̀ kò lè pàṣẹ kó múlẹ̀ kọ́dà kó tó má jẹkúrẹ́dì kọjá ipò òpó di gómìnà àbí ó di di chair àbí di mr president gbogbo àwọn aríire bá ní jẹ́ àgbọ̀n àṣàlẹ̀ tí wọ́n bá wà níbẹ̀ lọ́jọ́ náà nínú kíkí tí wọ́n máa kí wọn oríire oríire àga bábà náà fẹ́ gbé ẹ lébi kọ́ ẹni tí wọ́n bá fi gẹ́rí káyìn ti kú lórí ẹ̀ wọ́n ṣe ní kí wọ́n náà bọ́ ọbẹ̀ kábọ̀ gẹ̀ẹ́tì ẹ̀ náà. àga tó yẹ pé ọtọ́ sí gbogbo èèyàn ọkà jẹ́ pé bóyá tí ẹni tó jẹ́ bí ẹni tí wèrè ń dá láàmú bá jókòó lórí ẹ̀ bàbá bàbá ọ̀sà. àmọ́ pé àga bábà kọ̀ gbogbo kò láyé táwọn èèyàn máa dùn tí wọ́n máa bára wọn bẹ̀ àga bàbà wọn fi ń jókòó torí pé kò sẹ́ni tí ó lè tọ́ sí ó sì ó rìn dọ́dọ̀ ti ẹnu nísìnyí wọ́n fẹ́ rìn kúrò lọ́dọ̀ rẹ̀ àmọ́ wá sí wọn pé kú oríire oní ó ọlọ́run ní bàjẹ́ ó àwọn èèyàn tó wá bẹ́ẹ̀ náà eré akárí ó tiwa náà dé ó ẹ̀yin náà jóyè ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kọ́ ni wọ́n ń pè lóríire. ولست أرى السعادة جمع مالي ولكن التقي هو السعيد kakówó jọ kọ́pọ̀ jaburata bíi ṣẹ̀kẹ̀rẹ̀ kọ́ ni wọ́n ń pè lórí rẹ̀ èmi ò rí pé ni wọ́n ń pè lórí rẹ̀ olùpáyọ̀ ọlọ́ọ̀ ọ̀ǹgàn ló lórí rẹ̀ olùpáyọ̀ ọlọ́ǹgàn ló lórí rẹ̀ ó lè má yé wa lónìí yóò yé wa ńgbà tó bá di pé màláìka kú ní kẹ́mi wọ́n jáde kọ́ kókó láyé yìí njọ́nà láàmú ẹgbẹ́ gbogbo pàǹdà gbogbo pàǹdà gbogbo dọ̀tí tá a kó jọ ń lé ayé àṣetọ̀tí ni lóòótọ́. torí ma ọ̀gọ̀nà àní màlíya hàlàkà àní sọ̀lùpọ̀ọ̀nìyà gbogbo owó tí mo kó jọ ń lé ayé kọ́ á lè gbà gbogbo òkú gbogbo ọlá eléyìí tí mo ti mú kò lè gbà mí lẹ̀ lọ́wọ́ kú lónìí. láǹfààní ẹ̀ kò láǹfààní kankan ìpáyà ọlọ́run tó ti tẹ́tọ̀ ìbẹ̀rù ọlọ́run tó fàlà onìkan lọ́wọ́ sẹ́kù lónìí tó lè fi ọ́ láǹfààní wàlá tẹ̀sà àtẹ̀mẹ̀ǹdẹ́ni ní ìgbà tó ti bọ́ orí dábàá máa ti sọ̀kalẹ̀ sẹ́yìn kùlé rẹ̀ wọn wọn ló fi fẹ́ bọ́ ọmọ lọ kò ní fẹ́ ṣe máa. torí ẹ̀ kí ni wọ́n ń pè lóríire gangan ọ̀nà wo la sì fẹ́ gbà sí i. etí ń ṣe oríire òun náà ní báwo láti ṣe ṣe ilé ayé yìí tá a ṣe pẹ̀lú bó ti ṣe dáa táà ní takutọ́lọ́ táà ní yapa síta nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam táà sì kú táà ọ̀kan nínú àwọn ẹni tí ó wà àlùjánnà ilé ìdẹ̀ra ilé tí ọlọ́run ọba pèsè kalẹ̀ di àwọn ẹrú ẹ̀ àwọn ẹni ẹ̀sà àlìjẹ́nà wo ọkọjá abóńsẹ̀ ń gbókọ rẹ̀ fiha ma la aynu ra'at wala udhunun sami'at wala khatara bi qalbi bashar. ntí ẹyin tó kàn rírí láyé ńbẹ náà àlìjẹ́nà ní dáadáa ntí tí kàn gbọ́rí láyé ní dáadáa ńbẹ náà àlìjẹ́nà ẹnjí ò tí ẹ̀rù wúyẹ́rí ní ọkàn nìkan nínú àwọn èèyàn ní dáadáa ńbẹ náà àlìjẹ́nà ọlọ́run dákun má ṣe lè wọ̀ wá. tó o bọ́ọ̀ láti ṣèṣò rírè yìí báyìí afẹ́ wa wọ àlùjánnà afẹ́ sóríire bọ́ọ̀ láyé òṣìṣẹ́ ní polúkúrú mọ́sù bọ́ọ̀ láyé òṣìṣẹ́ ní bàjẹ́. alákọ̀ọ́kọ́ nínú àwọn àgbésẹ̀ tá a gbé tá a fi jẹ́ni tó ṣe wípé àsoríire. òun náà ni al-iman wal-amal agbọ́dọ̀ jẹ́ni tó gbàgbọ́ lódodo kásì jẹ́ni tí ń ṣe àwọn sẹ́ẹ̀rì kágbàgbọ́ lódodo ó pàtàkì púpọ̀ ẹni pé ọlọ́wọ́n bá ti kọ́kọ́ wa ní ìgbà tó ṣe wá ní mùsùlùmí ọ̀nà yóò wù tó gbà tó fi jẹ́ mùsùlùmí àdúpẹ́ fọlọ̀ ọ̀nbẹ nínú ẹni tó ṣe pé bàbá àti ìyá rẹ̀ lọ́lọ́run gbára wọn sàánú rẹ̀ nítorí pé wọ́n jẹ́ mùsùlùmí wọ́n bí wa ní mùsùlùmí wọ́n tọ́ wa ní ojú ọ̀nà ẹ̀sìn Islam wọn ò tún wá fi wá sílẹ̀ wọ́n ń ṣàkíyèsí lílọ bíbọ̀ wa nítorí ká má bàa kú lórí Islam àwa náà ní àwa náà ti tójú bọ́. àríra wa lórí islam à ń dúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀ra yìí kọ́lọ́ ẹlẹ́dàá wa kọ́ má bàjẹ́ ìmánì islam yìí a gbọ́dọ̀ mójútó ìmánì bẹ fún kúfúrú náà o torí pé àwọn náà ní nǹkan kan tí wọ́n gbàgbọ́ gbogbo ohun tí kèfèrí bá gbàgbọ́ la fà islam kọ̀ wá ní í dá kí wọ́n ti islam kó wá jẹ́ pé ìṣe kèfèrí ló tún fẹ́ yàn láàyò yóò burú yóò bàjẹ́ sẹ́ni tọ́lọ̀ wọn bá ti sínú ìmọ́lẹ̀ tó ẹ kó gbogbo ìyànjú bó wọn ti ṣe bọ́ sínú òkùnkùn òun náà ní gbogbo kìràkìtà rẹ̀ kò ṣe jẹ́ bẹ́ẹ̀ ìsìláàmù ìgbàgbọ́ òdodo rẹ̀ mélòó nínú wa ló dààmú. ṣé bá kan ríra mùsùlùmí náà ni. sẹ́wọ̀n pọ́pọ̀ nínú anísìn ẹni tá léèrè pé kí ni jẹ́ al-iman jẹ́ gbàgbọ́ òdodo ó lè tún kọ́kọ́ fẹ̀rín dáhùn kọ́ni ìgbàgbọ́ òdodo náà ní ìgbàgbọ́ òdodo àbẹ́ ti ẹ̀gbọ́ nígbà tí ó pọ̀ gbọ́ Yorùbá ẹ nínú Islam Islamic terminology kí ni wọ́n ń pè ní ìgbàgbọ́ òdodo eléyìí torí ká má bàa bàsìkò jẹ́ yìí máa dá kéèyàn máa bí àwọn èèyàn léèrè ńgbà mi àmọ́ ká má bàa bá kò jẹ́ báyà kẹ́yìn náà bá délé ẹ lè béèrè lè má mú àdúgbò mi ò fẹ́ mi ká má fẹ́fẹ́ sí ìsọjà máa rẹ̀ nítorí pé ìhàtà kọ sí Islam kọ dá lọ́pọ̀lọpọ̀ gbà à ń kàn ṣe lẹ́sìn ní àmọ́ rẹ̀ òun náà la sì fẹ́ sí tá fẹ́ sórí rẹ̀ ok iṣẹ́ mi fẹ́ ṣe tí mo fẹ́ sórí rẹ̀ ìmọ̀ ń pa rẹ̀ ọ̀nà dà tí màá fi ṣe lọ́nà tọ́lọ̀ ń fẹ́ kí n ṣe torí ẹgbà pé òdodo wa ó yẹ ká mójútó jama wàláhì ẹni tó bá mọ̀ nípa ní sáńpẹ̀ nígbà gbọ́ òdodo tó sì mọ̀ ní ìmọ̀ tó ti pọ́fẹsẹ̀ rìn lẹ̀ dáadáa kò sí bí ẹnìkan ṣe lè gbé nǹkan kan wá fún tí ó takò gbàgbọ́ òdodo ní tí ó gbà láàyè kò ní ṣeṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe mọ̀ yìí pé n tó dájú òun náà ní pé táwọn kan bá wà láyé tó yẹ pé ọ̀yà làwọn máa ń sìn tí wọ́n wá mú àdúgbò tira wọn pẹ̀lú àwọn ẹni tí ń sin Ṣàngó tí ilé wọnú ilé ládùúgbò wọnú àdúgbò gbogbo ìyẹ̀dú táwọn ń Ṣàngó ọgbà tọ́lọ́yọ̀ òfin ní kó àwọn ọmọ àwọn lẹ́rú ni wọ́n máa gbà gbogbo ìyẹ̀dú tọ́lọ́yọ̀ ọgbà tó ní Ṣàngó òfin ní kó wọn lẹ́rú ni làwọn máa gbà nítorí pé àwọn ọ̀fẹ́ pé àti ọmọ àti bàbá àti ìyá káwọn sẹ̀mí káwọn kú lórí ìsàbòsè ni bẹ́ẹ̀ náà làwọn ọlọ́yà báwo wá là wá tá a la gbọ́ lọ́ngbọ́ lórí al-islam lórí al-iman tọ́wọ́ ajẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àjà imani islam mà wọ́n mọ̀ wá gbégbékúgbé wá bá wa àwọn náà wá jẹni tí ń da lóru papọ̀ mọ́sápà. ìdí nu òfi jẹ́ pé tí ẹ bá rí mùsùlùmí mẹ́wàá tẹ́ ẹ bá ṣe àyẹ̀wò fínífíní fún wa nípa kí ni ìgbàgbọ́ òdodo ní Islam ìyàlẹ́nu ni ọ̀jẹ̀ fún yín pé gbọ́n ti ṣe pé mẹ́wàá ìní ìgbàgbọ́ tí wọ́n ní pólísì mẹ́wàá torí pé wọn ò ní mà nípa Islam tán láwọn ẹ̀sìn ẹnìkan ní ìsìn tó máa bi léèrè pé kí ni ìgbàgbọ́ òdodo ní Islam yọkàn túmọ̀ rẹ̀ pẹ̀lú ideology jama wọn ni tọ́ba bí ẹlòmínà léèrè ideology jama rẹ̀ tọ́ba tún bí ẹlòmínà léèrè èrò orí jama rẹ̀ ọ̀dà ìmánì nínú tọ́lọ̀ nàbì Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n á ní jẹ́bẹ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ máa ń a gbọ́dọ̀ ní imáni tó gbópa kò wá sí ọ̀nà sẹ́ni tí wọ́n máa fi lè mà àfi kó súnmọ́ àwọn ẹni tí wọ́n mà àwọn ẹni tó ṣe pé àwọn anímọ̀ nípa ẹ̀sìn tí wọ́n mọ̀ ń pa lódodo ó yẹ ká lè súnmọ́ wọn ká kọ́ ń pa wọn ó lè máa tì wá lójú ike máa gbé tírà ká máa lọ káwọn olùmọ̀mọ́lé láàárọ̀ láàárọ̀ lẹ́yìn àsùbà pé mọ́ wá kéwù. ṣùgbọ́n kò yẹ kó tì wá lójú ká máa jókòó pẹ̀lú ẹni tó jókòó níbi àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí àti nínú àwọn mọ́sálásí wa gbogbo tí wọ́n bá ti fi tírà kan lélẹ̀ tí wọ́n ti ń ṣàlàyé kí ni ìgbàgbọ́ òdodo gan nínú ìsìláàmù fún wa. torí pé ẹ̀sìn la fẹ́ ṣe láti torí rẹ̀ tá a bá mọ̀ nípa ẹ̀sìn yìí kò súnmọ́ paálí gbára rẹ̀ sórí rẹ̀ ìdí nì tó fi jẹ́ pé gbogbo olóríire láyé wọ́n ti jìnnà síbi tí wọ́n bá ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam wọ́n ti sá fẹ́ni tí máa ń kọ́ wọn nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam a gbọ́dọ̀ sá a sì gbọ́dọ̀ jìnnà sígbàgbọ́ òdodo ẹni tí máa ń bá tí máa ń ṣàlàyé kí ni wọ́n ń pè ní ìgbàgbọ́ òdodo fún wa ọ̀rẹ́ wa ni kì í ṣọ̀tá wa ẹni tí ń fẹ́ wa fóríire ni kìí ṣẹni tí ń fẹ́ kọ́ bàjẹ́ fún wa a gbọ́dọ̀ tún ìgbàgbọ́ òdodo wa sí kọ́nà ajẹ́ wípé ó fi oore sílẹ̀ lẹ́yìn ìkùlé rẹ náà máa wá wa kú wa káàkiri ayé ó fi dáadáa sílẹ̀ nítòsí rẹ àìdá àtàbúrú ńlọ́ọ̀rà gbálé ìwọ náà máa wá wò pé ní tó nígbà tí ní tó ọ̀dà. ọ̀dọ̀wọ̀ wa ká mójútó agbọ́n wọn wọ́n ní bá ní ìgbàgbọ́ òdodo ọ̀nà wo la gbà sórí rẹ̀. wọ́n torí pé gbogbo ẹni tó bá ní ìgbàgbọ́ òdodo tí ìgbàgbọ́ yìí rinle rinlẹ̀ lọ́kàn rẹ̀ sẹ́sìn ọgbàgbọ́ lọ́kàn rẹ̀ kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn àyàfi Allahu Rabbul ọ̀wá gbàgbọ́ ní ìgbàgbọ́ àwọn èké tó ti pé bọ́ ọrọ́wọ̀ mi òòdọ́kà mi ní ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ tó dénú ni eléyìí tí ò ní ẹ̀tànjẹ nínú ọgbọ́n lọ́wọ́ bá gbọ́ tọkàntọkà wípò nìkan la tó sìn ó sì ń sìn lódodo ó sì gbàgbọ́ nípa àwọn màláìka ọlọ́run tí ọlọ́run ọba ẹlẹ́dàá wá ní. o sì tún ní ìgbàgbọ́ sáwọn atírọ̀ o ní ìgbàgbọ́ sáwọn o ní ìgbàgbọ́ sọ́jọ́ o sì ní ìgbàgbọ́ òdodo sákọọ́lẹ̀ rere àti aburú rẹ̀ ọgbàgbọ́ pé ní tí ó àti tí èèyàn kan sì tó ṣe yí ìgbàgbọ́ yìí ó sì dúró ṣinṣin lára rẹ̀ ó hàn lórí ahọ́n rẹ̀ òfin sọ̀rọ̀ ó sì ṣe é rí gbangba lórí kéè rẹ̀ torí tá ń pè ní gbàgbọ́ òdodo kìí sọkàn lásán ló máa ń gbé o èèyàn tún lè sọ jáde lórí ahọ́n rẹ̀ èèyàn tún máa fi ṣe wàhù ẹni tó bá ti nírú gbàgbọ́ báyìí tó dúró lára rẹ̀ fífín kò sí bí irú ìgbàgbọ́ yóò ti ṣe wà pẹ̀lú rẹ̀ tó ní sí lọ. mo gbọ́ lọ́ngbọ́ mo gbọ́ lọ́ngbọ́ gbogbo yín tẹ́ ń sọ̀rọ̀ ń sẹ́ wá gbọ́ lọ́ngbọ́ tó mi ni ah, àwọn ọmọ àmà bí gbàgbọ́ yẹn ṣe tó lọ́kàn rẹ̀ ṣùgbọ́n tó súnmọ́ ni pọ̀ gbọ́ lọ́ngbọ́ tó wà torí tó bá gbọ́ lọ́ngbọ́ lódodo ọ̀yẹ̀kọ́ máa sin lọ́n lódodo èèṣin lọ́hún sì ń janu pọ̀ gbọ́ lọ́ngbọ́ èsì lọ́n ó sì ń sọ pé kò sẹ́ni tó gbọ́ lọ́n gbọ́ tó ọ àìgbàgbọ́ tún ti rí. tó bá yẹ pa bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo á mú ti tẹ̀sìn wa lójú méjèèjì. gbogbo ní ìsìláàmù mú wa ẹni tó gbọ́ lọ́n gbọ́ lódodo kò ní fi ṣeré sọlá tó yín ò ní tẹ́tí àwọn olówó inú wo ní sọlá ìmọ̀ ayọ̀ zakat bẹ́ẹ̀ ni siyamu ramadan kò ní dín ká pàtì bẹ́ẹ̀ ni alhaj ẹnikẹ́ni tọ́lọ́run bá gbà fún tó ní ìkápá àti lè lọ sí mẹ́kà lọ sí hajj ọ̀ ní sáláì lọ. a máa ara wa láti ṣe dáadáa a kọ ìbàjẹ́ fúnra wa ní ṣíṣe nítorí àwùjọ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ orí ibú kìí sọ̀kalẹ̀ síbẹ̀ gbogbo àwùjọ tá a bá ti rí àwọn olùmọ̀tàn máa ń pè wá pé ẹ ṣe dáadáa ẹ jìnà sáìdá orí ibú kì í fi bẹ́ẹ̀ ṣe kì í fi bẹ́ẹ̀ ṣe bùjọ́pọ̀ torí ibú bá sì ti kó gbá rẹ̀ tó kó lóòdò lọ́ọ́mú mi ó túmọ̀ sí pé àwùjọ oríire ọ̀rọ̀ ayé ìjókòó ń bẹ. àwọn èsì lọ àfẹ̀sẹ̀ fún nǹkan kan kọ́dà ẹlòmíì ìjọba rí mọ́ṣáláṣí wọ́n tún máa béèrè pé tí ò sí nǹkan ní mọ́ṣáláṣí báyìí. tí e bí tá a ti ń sori ibú. ọ̀pọ̀ emeghị èèyàn ló wà ló jẹ́ pé tí rọ̀mọ̀bọ́nà bá dé nìkan náà máa ń sin a sì sọ pé a fẹ́ báwo la ti ṣe lè sóríire. eléyìí tó jẹ́ ojúlówó a sì fẹ́ sóríire. ìgbà tí arọ́pò kan lárúbáwá arọ́pò. sọ́wájú anabi sallallahu alayhi wa sallam nípa àwọn tó jẹ́ orígun ẹ̀sìn Islam anabi wa sàlàyé fún àwọn tó jẹ́ orígun ẹ̀sìn Islam ó wá sọ fún anabi sallallahu alayhi wa sallam sọlọ náà ló sì fi gbogbo eléyìí pọ̀ ọ́ lásìkò ó ní bẹ́ẹ̀ ni ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ní kankan kù èmi ò ní fi kankan fún yín màá ṣe màá mójútó ní fi kankan fún. arábìnrin afúláhà wàlúwàhì ẹ̀rọ̀sọ́dà yóò sóríire mọ́ fọlọ́wọ́n bá búra tó bá kó dodo ní sọ àwa sì fẹ́ sóríire. àwọn orígun ẹ̀sìn islam tiwa náà sáà mójútó àbá mójútó àwa fẹ́ sóríire ṣèlú ọ̀nà àmọ́ iye ìjà tẹ́ ń jà pẹ̀lú ìyàwó rẹ lórí pé máa jí ọ kọ́ lọ mẹ́sálásí o tún ti lọ dẹ́sùn rẹ̀ lọ́dọ̀ bàbá màmá rẹ̀ láì níye ìgbà lórí pé ẹ kìlọ̀ fọmọ yín ọ ń yọ mí lẹ́nu ọlọ́run lọ́la àlùjánnà èèyàn náà lọ́lọ́run ní kọ́ máa pè yàn lọ ojú ọ̀nà àti wàlìjánà tó bá yẹ kó o sun àsùngbàgbé ọfọnufọra ọlọ́run afọbìnrin rere tí ọ ọlọ́dẹ́sùn rẹ lọ́dọ̀ àwọn òbí rẹ pé ń yọ ọ lẹ́nu láti sin lọ kì í ṣe pé ń yọ ọ lẹ́nu láti pati ṣètọ́nìtì. ń yọ ọ lẹ́nu láti pàti ṣètọ́ni tí ń yọ ọ lẹ́nu láti sinlọ ọwọ́ alọ́ta rẹ nu kìí ṣe pé ń yọ ọ lẹ́nu láti ṣe ti ṣètọ́ni. Akramakumullah síbẹ̀ iná máa iye gbèsè tí ń bẹ lórí ẹlòmíì nínú rọmọbọ́ọ̀láàtì tó ti síwájú àwọn rọmọbọ́ọ̀nà rọmọbọ́ọ̀nà rọmọbọ́ọ̀nà tó bá bá sọ̀rọ̀ ní inna Allahu ghafurur àwọn olùmọ̀ọ́yà wà á nà ah, lọ́ha shadidul iqab ìyà tí fi di àwọn ọ̀daràn ó le koko ó ní gọ̀fúrú rahim la agbábẹ́ la dúró ìwọ kọ́ ló dùn <laughs> iṣẹ́ rẹ̀ tó wọ̀ ọ́ lọ́bi tó bá yọ. Tẹ́lẹ̀ ẹ̀ máa adúrò owó tọ́lọ̀ fún yín tó lè yọ zakati. Ẹ̀yin ti fẹ́ sóríire. Níjò lè yọ zakati. Ṣébí sàrà rẹ̀ máa ṣe fáwọn yẹn tí rọmọbọ́n bá ti dé twenty twenty naira wọ́n lọ sí central bank wọ́n mọ̀ wá ha ẹ̀sà bàbá aládùá zakati zakati rẹ̀ wọ̀ ẹlòmí tẹ̀lé pé sàrà ni síbẹ̀ mọ̀ pé ń bẹ́ nu wa ẹni tọ́lọ̀ ti bò láti rí ti pẹ́ tó yẹ ká kó ti lọ sí hajj tọkọ̀ láti lọ sí. kí ló dé pàṣẹ ìsìnkú àǹbọ̀lọ̀ ń jà à ń yan kàábà kí ló ti ṣe wá bàjọ́ máa. ìbọn pọ̀lọpọ̀ iná ló wà láwùjọ wa fẹ́ pọlọ ràn wọ́n lọ́wọ́ wọ́n máa jó wọ́n sì máa ń tọ́jà wọ́n máa ń tí ọ̀dà wọ́n máa ń tọ́tọ́ wọ́n mì í tí ọ̀tọ̀ àmọ́ tó fi pé wọ́n kọ̀ láti máa fi tí wọ́n mọ̀ yẹn mẹ́lòmíì olódò náà ṣàdédé pọ̀ nílùú wa. olódù ọ̀sà dédé pọ̀ láwùjọ wa àbí nítorí pé àwọn èèyàn ṣàlàyé náà ẹnìkan ni ẹ tó bá pé ká ṣàlàyé ẹ̀sìn fún yàn náà máa mú yàn sórí ẹ kọ́kọ́ fún garanti èèyàn mélòó ni ó jókòó ẹ̀gbọ́n gbà tí èsìkò ẹ̀fẹ́ polówó ọjà èèyàn ni ó gbọ́rọ̀ wa kó tó di pa jókòó ẹ̀yin gẹ́gẹ́ bíi sọ pé àwọn èèyàn tí wọ́n wà pẹ̀lú rẹ wọ́n pè ní láàrin èèyàn sí ànábì mi ọ̀ wà wọ́n máa àhùrọ̀ rọ́jòló àwọn rọ́jòlá èèyàn kan àbí èèyàn méjì ni wà pẹ̀lú ẹ̀. ànábì mi ò sì wá nítorí ọ̀gbìn dàlùkìyàmẹ́ wọlé ìsẹ̀má àhù àhàj ẹnìkan ò ní sí sáwà sọ fún àwọn ànábì yẹn fìdí ó kù ìwọ fẹ́ sórí ire nínú ọ̀nà tí yẹn máa gbà sórí ire nù ṣàlàyé ẹ̀sìn fún wa wọn ọba àmọ́ wà máa ṣàlàyé sínú microphone. wọn sá lè jákẹ́gùn lọ́nà pé kọ́mọ́ wàá bá wọn lé àwọn. ẹlòmíì bá gbọ́ ní ọmọ pé ta ni ń sọ̀rọ̀ náà eléyìí òkú ní sẹ́jọ́júmọ́ yóò mọ̀ pariwo yá lọ gbọ́n tó fẹ́ sọ lónìí díẹ̀díẹ̀ ẹlòmíì náà ti wá ẹlòmíì náà ti wá ẹlòmíì náà ti wá ẹ̀ náà tò eléyìí túmọ̀ sí wípé àwọn ojú ọ̀nà àti torí irun yóò ṣe gbogbo yẹn ló máa fẹ́ gbà. tàbá mójútó ọ̀ràn yẹn kàkà tún mójútó náfìlà. sàábì kan anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó sọ fún pé sẹ́l tọrọ béèrè ńtọ́ bá fẹ́. sàábì yẹn ni as'aluka murafa murafaqataka fil janna. nítorí wọn tọrọ ni pé mo fẹ́ wà pẹ̀lú rẹ̀ lálẹ́ jannah wọ́n fẹ́ jálábàárìn rẹ̀ ìbéèrè ńlá rẹ̀ látọ̀dọ̀ sàbí tó gbọ́n ọgbọ́n ńlá yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ nínú atọ́gbọ́ àgọ́ ńlá tọ́wọ́ pé àwọn aláṣẹ ní pẹ̀lú àǹsẹ́ mi kánú mi ọmọ bínú ní ìsìnkú wọn lọ tọ́wọ́ pé ayé ànábì ló tiẹ̀ jẹ́ àwa ni kò bá dáa sí àsìkò tó yí ọ lọ́lọ́ mú ọ wà torí pé tó bá kí àwa là bá ń bẹ láyéláyé ànábì ni lànábì wa kanu fọkàn lọ àwa yìí wípé béèrè ń tọ́nba ń fẹ́ ẹlòmíràn pé wa ànábì tó rí owó bí owó Dangote <laughs> ẹlòmíràn pé àwọn òtí ẹ̀ mọ nǹkan tọrọ owó Dangote kéré wa ànábì wọ́n fẹ́ ní owó kan láyé yìí sẹ́nìkan ò ní rẹ̀ sọ́mọ pé èmi kọ́ mo béèrè wa ànábì ló ní ń béèrè o subhanallah. àmọ́ tí sàbẹ̀ yìí béèrè ẹ gbọ́ ọ as'aluka murafaqataka fil janna ǹjẹ́ mi ń tọrọ lọ́dọ̀ rẹ ni pé mo fẹ́ jẹ́ rẹ alápẹ̀lú rẹ nínú àlìjẹ́nà wàláhì oríire tó ga ju gbogbo oríire ní béèrè àlìjẹ́nà tó ga ju gbogbo lànàbí ẹni tó bá wà pẹ̀lú wa náà wà tó ga lónà tó wá pé olùmọ̀ọ́yìn kan ọ̀hún aṣọ fẹ́yìn náà pé tọrọ ní tẹ̀ǹfẹ́ lónìí ẹ̀yin ò lè sọ pé as'aluka murafaqataka fil janna àbí òye ṣé òun ní garanti <laughs> mo fẹ́ ma baba mo fẹ́ ma bẹ pẹ̀lú yín lánàá baba ta ni ẹ̀yin mọ baba kan náà baba tó ti lọ àti tó kùtì ọwọ́ àlùjáná àmọ́ gbogbo akpọ́rùntì ni wà ń bẹ lọ́nà àmọ́tà náà bí wà ọ́ dájú sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn tó dájú fún tán lọ́lọ́run tó ní kọ́ máa tó fi dáwọn míì lójú pé ìwọ wà lìjẹ́nà ìwọ wà lìjẹ́nà ìwọ wà lìjẹ́nà àwọn akúrú tó olódò yìí àwọn ọmọ ibi tá a bọ̀ sí èmi wọn sọ pé àmì àfa tó dé fìlà blue ọ wà lìjẹ́nà àwọn fìlà funfun náà ìrọ̀lá ẹ tètè kó dàlú pé wọ́n má parọ́ mọ́tò ajẹ́ torí pé fáàkì lè ṣẹ́yìn láyọ̀ ọ̀fìn ní tó ní o ti lè bomi torí ẹ̀ nígbà tọkùnrin wa béèrè kẹ́mọ wà ànábì wa sallallahu alaihi wa alihi wasallam ànábì ọ̀sọ́ fún pé ẹ̀m lọ́ fọkàn balẹ̀ mm, lọ́ fọkàn balẹ̀ ọ̀wọ̀ ànábì ni a'inni ala nafsika bi kathrati sujud ràn mí lọ lórí ara rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríkalẹ̀ ìyẹn ni kéèyàn tó fọ́ràn àyàn jẹ́ kí násìlà rẹ̀ pọ̀ lọ́dúnrí di eléyìí báyìí ẹnì kan sọ pé ìṣẹ́kọ́ lọ́jà àánú ọlọ́run lọ́jà àánú ọlọ́run jà pẹ̀lú kàtìfẹ́ wọnúdú antilkumul jannatu uristumuha bima kuntum ta'malun. torí rẹ̀ iṣẹ́ sábàbí ni nínú asbab tọ́lọ́ máa fi fi ẹ̀sà lè jẹ́nà. ọ̀ wá sílọ̀ ọ̀ wá lọ fẹ́ wà lè jẹ́nà wọ́n ti ṣe lé bàbá bàbá rẹ̀ wàá ṣiṣẹ́ wàá sílọ ọlọ́wọ́ wàá fi àánú rẹ̀ yóò wá fi kárì rẹ̀ pẹ̀lú àwọn tó fẹ́ sànú ni wọn náà fi rálì jẹ́ nínú wọ̀. ilé ìtumọ̀ sí pé ká mójútó ẹ̀sìn wa ká má fẹ̀sìn wa ṣeré àwọn afẹ́ sóríire ṣùgbọ́n ńgbà tó lọ́wọ́ bá ká dára ike ká ìdá kan ṣẹlẹ̀ sí wa báwo la ṣe gbà báwo la ṣe gbà ẹnìkan lọ kọ́ ẹran wa. láti ilẹ̀ haúsá lásìkò ọdún léyà lóko bíi tirẹ̀lẹ̀ wa nífi ń pé ẹran táwọn rà ní ìléèlà táwọn rà ní twenty thousand táwọn bá kó dé sálẹ̀ ń àwọn lè rí ta ní eighty five thousand gbàtí padà gba pé kí wọ́n ta ẹran tí wọ́n rà ní twenty nǹkan ta ní twenty five owó ọkọ̀ tipátipá ló fi yọ. ṣé ẹ̀yọ́nu ṣe ń tọ́lọ̀ ń ṣe àbẹ́ ẹ̀yọ́nu ẹ̀rẹ́ ló ń gbogbo tó a fi jókòó yọ ọmọ fẹjọ́ ọlọ́run sùn ṣe ń tọ́lọ̀ ń ṣe fún alọ́dún yìí ti dá. àbẹ́ ẹ̀rí nǹkan lọ adúrú owó tí mo fi ń fẹ́ kódà mo tún yáwó hmm? táwọn èèyàn bá rẹ́rìn yọ ọmọ òwò pé kí ní pẹ̀yìn lẹ́rìn. kí ni pààyàn lẹ́yìn tí ìbá ti pé èèyàn fún ni olúwa rẹ̀ lẹ́yìn fi rẹ́rìn o àwa tó dé sí wa là á rẹ́rìn wọ́n lọ́ mọ tó dé sí ọ tó lè yọnu sọ̀lọ̀. so o ti fẹ́ soríire o sì ń bọ́ ọ̀rọ̀ ọba àjà o fẹ́ soríire o ń ọ ọlọ́ ọ̀nà tí èèyàn fi soríire dà. àṣebí ọrọ̀ àkànná rí ní ten ten thousand lọ́dún kan tó rí ta ní ninety ninety thousand ẹ̀ẹ́dá lọ dáwọ́ ọdùnnú pẹ̀lú ẹ̀. tó ṣe gbọ́dọ̀ tí máa pààyàn lẹ́rìn náà ni máa pààyàn lẹ́kùn ọlọ́run tí máa pé kọ́ náà ni máa pé kéèyàn ó fìdí rẹ̀ mi ọlọ́run tí gbé ni ga náà ni rẹ̀ nílẹ̀ ìgbà táwa sì pé mo ní ìní ọ́bọ̀sì kọ̀bọ̀sì ọlọ́kọ̀lọ́ òun kọ́ lóríire ìtàn pè lóríire ó ìdínú tó fi jẹ́ pé ìgbà tó jẹ́ pé ìgbésí ayé lásán lọ́pọ̀lọpọ̀ mọ̀ nípa rẹ̀ ẹ rí i pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ láfojúsùn méjì ju kẹ́ ẹ máa wo ta ló lówó ju lù yín lọ kẹ́ ẹ máa wá wò pé èmi náà fẹ́ lówó bí rẹ̀. iná ìlọ́pàá ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lọ́rọ̀ méjì tí wọ́n máa ń sọ lẹ́nu nínú ìlú tí wọ́n bá wà ju ọ̀rọ̀ ẹni tó lówó ju nínú nítorí pé àwọn ọ̀gbà póríire ń di nǹkan mi lówó lọ. ọlọ́run ti sọ fáwọn náà lọ́pọ̀lọpọ̀ ò ní ríran rí. tẹlomi ni wọn máa ríran rí arítẹni máa wí fífà páàdì làǹtìlàǹtì tiẹ̀ ètò ìṣẹ̀lẹ̀ nù gbèsè ayé nù tó fi dàbí ìgbà tọ́pọ̀lọpọ̀ ń wò pé inú orí ibú inú àìgbádùn inú aburú làwọn ti ń sẹ̀mí wàrà tọ́ba ẹ̀kọ́ ronú dáadáa ẹ̀rí kó rí retí ń bẹ pẹ̀lú yín ti pọ̀ jù ọ̀yẹ̀ kẹ́ ẹ̀ dúpẹ́ fọlọ́. wa in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ́ bá lè fẹ́ ka iye ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún ẹ̀ lè kà pé ẹ̀ lè kà tán so ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún ọlọ́run má bàjẹ́ wọ́n á ní tí ìgbàgbọ́ òdodo bá ń bẹ iṣẹ́ rí gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀ o ẹ̀rí tọ́lọ̀ máa sọ pé illal ladina amanu wa amilu salihat innal ladina amanu wa amilu salihat kò sí bí ìgbàgbọ́ òdodo ṣe lè jẹ́ gbàgbọ́ òdodo nígbà tí iṣẹ́ rí ọ̀bá sí pẹ̀lú ẹ̀ iṣẹ́ rí ò sì lè jẹ́ iṣẹ́ rí nígbà tá a bá ya ìgbàgbọ́ òdodo kúrò lára rẹ̀ méjèèjì wọn á dìjọ rìn ní lọ́dọ̀ àwọn ọba sórí rẹ̀ àmọ́ gbígbàgbọ́ lásán lèmi gbàgbọ́ ẹ̀yẹn fọ́ músẹ́ iṣẹ́ làwa ṣe òdodo kò lè jẹ́ mùsùlùmí àfi kí méjèèjì ó pé sáré wo máa gbà tara sórí ní tí òdodo tí bá ń bẹ pẹ̀lú tó sì pẹ̀lú rẹ̀ wọ́n lè yàn máa ní ìbàlẹ̀ ọkàn èèyàn máa ní ìbàlẹ̀ ọkàn ẹ̀mí èèyàn ó sì máa nísinmi èèyàn ò ní jẹ́ni tó ṣe pé nu pákáleke ń sọ ni ti máa ṣẹ̀mí nínú ìgbésí ayé rẹ̀. èyàn yọ ọ́nù sí gbogbo tó lọ́n bá ṣe fún torí pé gbàgbọ́ òdodo ń bẹ pẹ̀lú èèyàn èyàn yọ ọ́nù sí tó lọ́n bá ṣe fún torí pé ìgbàgbọ́ òdodo ń bẹ pẹ̀lú èèyàn èyàn máa dúpẹ́ fọlọ́ lórí gbogbo dáadáa tí máa ń ṣẹlẹ̀ sí èyàn sì máa ṣe sùúrù lórí gbogbo àdánwò tó bá dé báyìí tí ìgbàgbọ́ òdodo bá ti pẹ̀lú sẹ́ẹ̀rí lọ́dún èèyàn èèyàn wá lè ní gbogbo ń tà sọ yìí fún ọmọ pé lólórí rẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ ó ṣèjọ lórí rẹ̀ àwọn èèyàn ní owó ilé ayé yìí tọkàn wọn ò balẹ̀ tó ṣe é pé ẹlòmíì nínú wọn ó jáde ńlé lálàáfíà pẹ̀lú ẹ̀mí wípé bóun bá lọ òun tún padà fàbọ̀ sílé títí alẹ́ títí ìrọ̀lẹ́. ó sì ní owó ilé ayé yìí ṣùgbọ́n ní ìgbà tó di ọwọ́ àṣálẹ́ wọ́n tẹ̀ láago lágbájá ń bolẹ̀ wà ibi báyìí ni mo wà ẹ má wà o kí ló dé àwọn kan àdúgbò wọn ti pọ̀ wọ́n gbébọn lọ́wọ́ àáké àti àdá wọ́n ń béèrè gbogbo ará àdúgbò pé ń bolẹ̀ yín wà. ẹ dákun fẹ́ padà lé ẹ̀yọ́ sọ pé mímí kọ́ ní mì hmm, bàbá láàmúnì ọ̀la làámú ọ̀fọ̀ọ̀fọ̀ àbẹ́ rí nǹkan mẹ́rin ó sì ọmú tí wọ́n bá rọ ó pò sí o ẹ owó tó wá ní tó pọ̀ jaburata o gbogbo dúkìá tó lọ jántìrẹrẹ o. tí ọkàn balẹ̀ àkọlé balẹ̀ o. sábà ní ẹ ẹ bá wa wo ìfúnpá wọn sọ́gà àbí ọ̀gá gbogbo nọ́mbà tó bá wà lára ẹ́ńjìnì ó lè já. <laughs> níbikíbi tó bá wà ó rà kó tún sí akọ̀díṣẹ̀ sí lórí. ṣe à wọ́n ní wọ́n kọ́ àdé ẹ ẹ láwọn kí ló ní wọ́n kọ́ lọ́wọ́ lẹ́rí. àáké àti àdá ìbọn bá jiná òun náà ń bẹ lọ. kéjẹ́ ṣe fan sakabula táwọn jẹ́ o à ẹ dákun. so kò ní dágbére fẹ́ẹ̀lì kankan láti gbọ́ pé ó ti na pápá bora ó ti fi nà ń jálẹ̀ so oríire náà wàá dà máa jẹ́wọ́ so ẹni tọ́nà ọbẹ̀ ẹlẹ́dàá wa tí ọba fi lọ́kàn balẹ̀ fẹ́ sọ pé ń gbádùn gbogbo sọ nílùú ah ń kí a ọlọ́run fún ọ lówó ọlọ́run fún ọ lówó yẹn máa dúpẹ́ fọlọ́ máa dúpẹ́ fọlọ́ ẹ̀dàpẹ́ bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ ẹ̀ máa ti ń jówó irú lágbájá ńkọ ẹ̀ rò ń tó ní ju tolú ẹ lọ tọkàn sinmi ẹ̀mí ò ní nítorí pé téèyàn bá ti ẹni tó láyé sínú oríire. tó bá jẹ́ nǹkan ilé ayé yìí ẹnì kò ní náà ni. tó bá jẹ́ pé ẹni tó ní sábà fi mọ́tò kan gbé ọ mọ́tò yẹn lẹ́kùn mẹ́ta mẹ́ta ló wà ní ẹgbẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ wọ́n lè yàn lè sùn bẹ́ẹ̀ ìyẹn lè wẹ̀ ń bẹ́ẹ̀ tòkí ló tún kù mọ́tò ilé lò náà tó ẹ wá lọ sóde o ti wá wò pé ní gbogbo ilẹ̀ yìí o mọ́tò yẹn wà ní ìtàn bẹ́ẹ̀ ti débẹ̀ wọ́n bá gbé mọ́tò míì dé wọ́n fi wọ ẹnìkan wá lẹ́kùn mẹ́ẹ̀ẹ́dógún lápọ̀ ọ̀tún mẹ́ẹ̀ẹ́dógún lápọ̀ ọ̀tún ẹni onáwó aṣọ abọ oṣù fọrifọri mọ́tò tìyìn yìí kí ni àti kí ló wà bẹ́ẹ̀ wọ́n ní ilé wẹ̀ bẹ́ẹ̀dì tí a ti lò ti sùn ó ní old model <laughs> so ó ní mọ́tò eléyìí báyìí ibi tá a ti lè ṣe pátí tún wà <laughs> swimming pool ó wà bẹ́ẹ̀ so àwọn satellite ó wà bẹ́ẹ̀ ah ẹ̀rí pé kò ní fẹ́ gbábolo tiẹ̀ padà lé má. so báwo wá ló ti ti fẹ́ sọ́pọ̀ wá ní oríire nígbà tó ẹgbẹ́ mi tó ju ọ̀lọ́ ni wọ́n ń wò. ìwọ òwú ẹni tí ó jẹ́ pé kẹ̀kẹ́ ní ń gùn òwú ẹni tí ò tiẹ̀ rí kẹ̀kẹ́ gùn tó ẹgbẹ́ sẹ̀mí ti ń sà. so báwo ló ti fẹ́ dúpẹ́ fọlọ́ ẹlẹ́dàá wa ò ní dúpẹ́ fún ò ní sínú oríire. bákan náà nígbà tó lọ́n sọ èrè fún aláìmoore burúkú ni ọ. sọ̀rọ̀ wa gbé àìsàn ó gbàdán òdì ó ṣe sùúrù bóòlù ti fẹ́ wà lórí rẹ̀ ó lè sí lórí rẹ̀. ìrẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ni innal ladina amanu walam yalbisu imanahum bizulm ulaika lahumul amnu wa hum muhtadun. dájúdájú àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ kí wọn ò sì lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ má bòsì. àwọn eléyìí ìbàlẹ̀ ọkàn yóò jẹ́ tiwọn àwọn ẹlẹ́ni tó sì mànà. àyà yìí ń tọ́ka sí nǹkan ńlá ojú ọ̀nà téèyàn lè gbà téèyàn lè ti ṣoríire oríire tí èyí padà kó dorí ibú alákọ̀ọ́kọ́ ni ká gbọ́ lọ́wọ́n bá gbọ́ ká gbàgbọ́ lódodo kó sì jẹ́ ìgbàgbọ́ òdodo eléyìí tó ṣe pé múnádóko ọ̀yanrantí orídìídóko ọ̀fẹsẹ̀ wà rẹ̀ dáadáa. kí ni gbàgbọ́ múnáfìkì kí ni gbàgbọ́ múnáfìkì masha allah ọlọ́sí hajj wọ́n tún á sọ pé nísẹ́yìn wọ́n fẹ́ fi hàn jẹ baálé ṣègùn of his land. o tún wá ń lo àwọn ọmọ ọ̀dọ̀ rẹ kí wọ́n tètè lọ bọ pírẹsẹ́ǹtì pépà rẹ tó wọ́n ní wọ́n tilẹ̀kùn àti gbéwèé jíṣẹ́ fẹ́ni tó bá fẹ́ jẹ baálé sí wọ́n á tètè lọ bọ gbé jíṣẹ́ lódodo wọ́n sì padà fi ọjẹ baálé sí ọ̀fìsẹ́ inland ṣé mùsùlùmí náà wà nù eléyìí ṣe mùsùlùmí ṣùgbọ́n ìlú àwọn kékeré bá fẹ́ jẹ baálé ìṣègùn wọ́n gbóògùn kalẹ̀ lóríṣiríṣi àwọn májèlé lóríṣiríṣi kálukú ọmọ wa jẹ ẹni tó bá jẹ oríṣiríṣi májèlé tí ọba kú òun ló tó jẹ bá lẹsẹ oògùn òfò oògùn àdánù ọbẹ jẹ baálẹ̀ wọn bẹ o sì ní wọgbọ lọgbọ à ọ̀daràn ilé ọwọ láàyè sọ eléyìí kìí sàwọn bá ń bá wíwí àwọn kẹsẹ rí nìyẹn àkàrà mọ̀kúmọ̀ gan síbẹ̀ yìí náà ń sọ pé lọ́wọ́ bá gbọ́ ọlọ́sọ̀kò wọ́n lẹ́nu yẹ́lẹ́bìsù ìmọ̀ràn òun bẹ̀bọ́n wọn ò lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ máa bò sí. àwọn sàhábà eléyìí ọba àwọn ọlọ́kàn jẹ àbòsí tani ẹ̀sẹ̀ àbòsí sórí ara rẹ̀ nu wa. ànábì ni kìí ṣe tẹ gbàlérò ẹni tí ọlọ́run ọba tó ń pè lábòsí ń bí ó ní tẹ́bọ́ sọ́lọ̀. gẹ́bí Luqman al-Hakim bó ti ṣe sọ fọ́mọ rẹ̀ pé ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun 'azim ìwọ máa mi wọ́n máa mi kékeré mọ́sẹ̀bọ sọ́lọ̀ o torí pé dájúdájú ìṣẹ̀bọ sọ́lọ̀ ó ń gángan làbòsí tó tóbi ọ̀dà ní ìsìn aláàgbọ́ lọ́wọ́n bá gbọ́ sáwọ́ ti lú ìgbàgbọ́ òdodo wa papọ̀ má bòsí báyìí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú wa ti lú papọ̀ má bòsí pápá jùlọ tí nǹkan bá dé báyà ní Yorùbá lẹ́wọ̀n tí o bá sọ pé ẹni tí nǹkan bá dé bá àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó ó nìkan ló lè ròyìn. wọ́n ní nǹkan sì tí ì dé bá ọ ní ń jẹ́ òpèrà rẹ lọ́kùnrin. dáadáa wọn bá dé bá gbogbo á ní ìtìta lẹ́ni tí ó dùn lórí pọ́ǹpẹ́ Allah. ẹnì kí wọ́n máa sọ fún ọ pé dáadé sọ̀rọ̀ ara rẹ o. wọ́n dùn ó sí gbogbo ìtẹ́ lẹ́sẹ̀ o. àwọn fáyẹn ti ń gbà sí yín jẹun àwọn mọ ọ lọ síbi kan tọba ti débẹ̀ yẹn bùkátà rí òbíà eléyìí tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí wọ́n ti lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ mọ́sẹ̀bọ sọlọ tó bá sì dàbí irọ́ tí wọ́n bá dára rẹ lójú sọ pé ọ̀yọ̀ǹda káwọn èèyàn lọ sáàkì rẹ wò ètò pé kó jówó rẹ kó àmọ́ kó lọ sáàtì ilé rẹ pé síwọ náà máa so oògùn sàṣà yorùbá ló lè fọ sọyà pé kó lọ sáàtì ilé o láì jẹ́ pé ẹsẹ̀ palẹ̀ má kankan kó tó dé pẹ̀lú ògùn ọlọ́run tẹ́ ẹ bá bá àsokọ́ ẹ bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá bá sọ̀rọ̀ ẹ bá lárì málẹ̀ tẹ́ ẹ̀ bá bálárì málẹ̀ ẹ̀ bá aláwọ̀n alẹ̀ ogun ogun ó ti kọ̀ tún gbèsè ayé yorùbá tó ogun yẹn sí kìtàbù àtúndà náà ló bì àbí àṣírkù wàlúkọ́fù torí innal ladina amanu walam yalbisu imanahum bidhulm àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo tí wọn ò sì lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ mọ́ ẹbọ ṣíṣe nǹkan ńlá lélẹ̀ yìí. sàṣà yorùbá ni ẹ pọ̀fọ̀ àfẹnitọ́lọ́mùbá ti sàánú pẹ̀lú islam ẹnìkan ní ìsìsì nǹkan bá dé bá mùsùlùmí wọ́n lè sọ pé la hawla wala quwwata illa billah ìbẹ̀rẹ̀ nìkan ti ń pọ̀fọ̀ wọ́n sọ pé aláàjì mùsùlùmí lẹ́yìn ọ̀fọ̀ lẹ́yìn pé wọ́n pé èwo ni wọ́n pè é wọ́n sọ pé àmọ́ ní la hawla wala quwwata illa billah ọlọ́nà kan náà wọ́n rìn ọ̀nà kan náà báwo ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni eléyìí rin ọ̀nà àlùjẹ́nà ntí wọ́n wí lẹ́nu ó rin ọ̀nà aná. eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti lú ìgbàgbọ́ òdodo rẹ̀ papọ̀ mẹ́sẹ̀ bọ́ sọ́lọ̀ kò mùsùlùmí má. ọ̀pọ̀lọpọ̀ òrùka táwọn èèyàn fi sọ́wọ́ òkú ògùn nì tó bá jáde ńlé tó bá ti dé gbòòrò yóò tún sáré padà lé kí ló dé mọ gbàgbé nǹkan kan ni tí wọ́n sọ púpọ̀ gbọ́dọ̀ jáde láìfò kọ́wọ́ àwọn yẹ kó o máa lọ ní síbò ti dáàrin ìgboro kí ló sọ kò sí òkú òfin lọ́wọ́ rẹ̀ kí ló sọ ó tún wá sáré padà lọ mú àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ò lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ mọ́tẹ̀bọ̀ sọ́lọ̀ òlẹ́ ìfẹ́lẹ́ ọlọ́run láwọn ẹni tí ìbàlẹ̀ ọkàn jẹ tiwọn àwọn sì lẹni tí wọ́n mànà àwọn náà ń fẹ́ kọ́kàn wọ́n balẹ̀ a sì fẹ́ jọ́kan náà àti wọ́n mànà ìpèníjà ńlá lélẹ́yìí o ṣé gbogbo ọ̀nà téèyàn ń bá ń gbà ṣẹ̀bọ sọlọ̀ tá pati àbá ní pati àbí ká pati eré yóò sì sínú téèyàn lè máa fọ́ra rẹ̀ máa pé èmi kẹ̀ ìwọ kẹ̀ náà ìwọ kẹ̀ náà ni. nítorí pé àti ṣẹbọ sọ́lọ̀ ọwẹ́ nítorí lè sọ̀yàdọ̀ ṣẹbọ ó súnmọ́ pọ́tẹ́pọ̀ lè fojú lásán rí. sọ́dọ̀ lànàbẹ̀ sallallahu alaihi wa sallam máa bẹ̀ lọ́n pé Allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam. wọ́n lọ́ mọ́ sáà kí n ṣẹbọ sí wọ lẹni tó máa mà ṣẹbọ sí ọ mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lérí lórí èyí tó ṣeé ṣe pé mo ti ṣe nínú ẹbọ láì gbogbo ń tó lè sọ àyàdọ̀ wa kó ní agbára débẹ̀ lè jẹ́ ká sórí rẹ̀ bẹ́ẹ̀ náà ni. ọlọ́run ẹlẹ́dàá wa ó fi hàn wá nínú àyà yìí wípé ìfọkànbalẹ̀ kò ní jẹ́ láyé lásán o ẹni tó bá fi lè kú láì ṣẹbọ sọ́lọ̀ ìbàlẹ̀ ọkàn wọn títí dákè àmà ní ọjọ́ ọ̀bẹ̀rù ńlá àwọn ọmọ abẹ́ nù ìbàlẹ̀ ọkàn ọjọ́ tí ìdààmú dàbọ̀ bá àwọn èèyàn lọ́dọ̀ ọ̀gbìn dàkè àmà tí kálukú ò ní mánà àwọn mánà kálíbà sórí rẹ̀ yìí nítaàsì náà láti gbọ́ wọn ká gbọ́lọ́ngbọ́ lódodo ká má sì da lóru papọ̀ má sápà nínú ẹ̀sìn wa. bákan náà wọ́n ní tí ìgbàgbọ́ òdodo bá ń bẹ téèyàn sì ń ṣiṣẹ́ rí ìgbésí ayé yẹn máa nítumọ̀ èèyàn ní àfojúsùn kan àfojúsùn lèèyàn mọ̀ wá ṣiṣẹ́ tọ̀ nísìnyí èèyàn ní ìmánì èèyàn sì ṣiṣẹ́ rí àfojúsùn gbogbo mùsùlùmí lòdòdó ni pé mo fẹ́ wà lìjànà ìfẹ́ wọná sẹ́mi pé mo fẹ́ wà lìjànà ìfẹ́ wọná àfojúsùn ńlá gidigidi ìmọ̀ wá wá ọ̀nà wo mo lè gbà sí fi wà lìjànà yìí iṣẹ́ rẹ̀ wo mo lè ṣe dálìjànà yóò fi ní bọ́mọ lọ́wọ́ ìgbàgbọ́ òdodo tó yẹ kí n ní tí n fi yìí wọ̀ ìní jẹ́ni tó gbẹ̀yìn níbi wíwá. ojú pọ̀nà táwọn èèyàn fi máa ń sara wọn jẹ báwọn ọ̀rọ̀ àlùfẹ́ náwọ̀ eléyìí tó takò tànẹ́bì tó takò sí etí ọlọ́run ọba ẹlẹ́dàá wá ṣe lófin màá jìnà sí. kí máa jẹ́ kí ìgbésí ayé yàn kó ní ìtumọ̀ èèyàn ní máa ṣe sẹ́mi olùmọ̀tara rẹ̀ nìkan lópin ìgbà tí ẹ bá ti ní mánì tó pé fẹsẹ̀ ṣiṣẹ́ rẹ̀ ìgbésí ayé yóò máa olùmọ̀tara rẹ̀ nìkan nítorí pé ẹ mọ̀ pé nínú ìgbàgbọ́ òdodo òun náà ní kí mùsùlùmí kọ́ mọ̀ yẹ àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí nínú ìgbàgbọ́ òdodo òun náà ní kí mùsùlùmí kọ́ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí máa wá tí ó sì wọ́n láǹfààní kọ́ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí láti máa wá ìfọ́ àti ààbò láti jìnnà sí gbogbo tó lè kó bá wọn tó lè mú kí gbèsè ayé wọn má rọrùn eléyìí tó lè mú kó wọn má ra àlùjánnà wọ̀ tàbí tó bá ti jẹ́ pé àláfojúsùn kìí sàlùjánà láfojúsùn ìmọ̀tara ẹni nìkan ti jọba jù ní ìgbésí ayé wa bá a fẹ́ràn ara wa ní fẹ́ràn ara wa dénú gbogbo ojú ọ̀nà tá máa wá àti gbẹ́ra wa lẹ́sẹ̀ kò ní jìnnà nínú ìṣesí wa ìdínà tó fi jẹ́ pé tẹ bá ti rí táwùjọ kan ò ṣe gbé táwọn èèyàn jẹ́ pé wọ́n ń gbẹ́ra wọn lẹ́sẹ̀ ilé ò ṣe gbé àdúgbò ò ṣe gbé wọ́n ń sáfùlù gan ẹ gbà pé kò sí ìmánì bẹ̀ àwọn èèyàn jẹ́ ẹni tó gbọ́ lọ́ngbọ́n bẹ̀ wọn ò sì jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ rí ń bẹ̀ ìdínú tọ́pọ̀lọpọ̀ agboolé fi ń dahoro ìdínú tọ́pọ̀lọpọ̀ ìlú fi ń tú ìgbàgbọ́ òdodo ló máa ń jẹ́ kí lò ó kún ìgbàgbọ́ òdodo ni kì í jẹ́ kí lé ó dahoro ìgbàgbọ́ òdodo ní jẹ́ ká fẹ́ràn rẹ̀ ìgbàgbọ́ òdodo ní jẹ́ ká lè ṣe láti papọ̀ ṣùgbọ́n tí ọba ti sígbàgbọ́ òdodo kẹgbà wípé ìgbésí ayé yín ọjọ́ rẹ̀ péréte kẹsì gbà gbogbo àfojúsùn yín kò ju rondo báyìí lọ tí ọba ti sígbàgbọ́ òdodo nítorí pé ìgbésí ayé ọjọ́ rẹ̀ kéré onígbàgbọ́ òdodo tó sì ti ṣe ẹ̀rí tó bá kú ẹ̀rí pé èsì tún bẹ láàrin wa tọ́ra àwọn ẹsẹ̀ ẹ̀rí tó ti ṣe kalẹ̀ òní tán àwọn èèyàn máa rántí rẹ̀ tán bá rántí rẹ̀ wọ́n ṣàdúrà fún iṣẹ́ rẹ̀ tó ṣe kalẹ̀ yóò ṣe káwọn èèyàn rántí ẹ̀ tán bá ń jàǹfààní iṣẹ́ rẹ̀ tó ṣe kalẹ̀ wọ́n tún ṣàdúrà fún torí pàfojúsùn ti àlùjánnà èwo láàṣẹ táwọn èèyàn fi máa ṣàdúrà fún alẹ́yìn kú wa èwo láàṣẹ tí ládàrí ò ní tán lẹ́yìn kú wa èwo láàṣẹ tọ́mọ èèyàn máa jàǹfààní rẹ̀ yóò ṣe torí pé kèso onímọ̀tara rẹ̀ nìkan ní òpin ìgbà tí n tó ṣe kalẹ̀ tí ń ṣe àwọn èèyàn láǹfààní ń bá sì sẹ́kù ọlọ́run ọba ọmọ akọ ládà rẹ̀ fún. ajẹ́pọ̀jù ayé rẹ̀ gùn ajẹ́pàfojúsùn rẹ̀ ọ̀gá yàtọ̀ sẹ́ni tí ò bá nígbàgbọ́ òdodo torí ẹ̀ lẹ́sẹ̀ máa gbọ́ àwọn ẹni tí ò nígbàgbọ́ òdodo ká jẹ ká mu ká jẹ ká mu ká gun mọ́tò ká kọ́lé ká wọ̀ sọ́sọ́ ọ̀rùn iná jẹ ayé orí mi o mẹ̀yìn ọlá ayé tí mo wá nfẹ́ wàhálà o abẹ́ẹ̀kọ́ ni jẹ́ yẹ bá jẹ lọ yóò gbé fò ẹ̀yẹ rẹ̀ bá sì jẹ́ tá tó gbé fò tó bá ti gbé fò gbogbo gbogbo nǹkan tán mi. ṣùgbọ́n àwọn mú mi ni àwọn ò rí bẹ́ẹ̀ àwọn mú mi ni ò rí bẹ́ẹ̀ táwọn bá jẹ wọn ò ní jẹ lájẹrun wọn tún sẹ́kù ètò wọn fi ṣe rere rere tó ṣe pé yọ kárí tí ọba jẹ bẹ́ẹ̀ kí lóòrán kọ́ mọ́ṣáláṣí sí mọ́ṣáláṣí jẹ́ lẹ́gbẹ̀ẹ́ yéé ṣe lẹ́gbẹ̀ẹ́ náà ṣé bá kọ́ kalẹ̀ kí gbogbo ẹrú ọlọ́run wá sí lọ́nà ẹ̀yin awo imáàni dìtò tó bá kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ àwọn ará nìkan wá ti sọ láti mbẹ wàláhì èèyàn bù sẹ́kù yóò sun ẹkún tó korò kí ló dé tẹ̀ wá sí lọ́nbẹ̀ yóò máa tọ́ lójúlé lójúlé ẹ máa wá sí náà mọ́tíláṣí wọ́n ti kọ́ kalẹ̀ yìí kò dá bẹ́ẹ̀ subhanallah tí wọ́n á kó hòtẹ́ẹ̀lì lọ kọ́ kalẹ̀ tí wọ́n kọ́ hòtẹ́ẹ̀lì kan àti ọkọ̀ fífẹ́ bíi lèlà hòtẹ́ẹ̀lì ọ̀hárí kọ́sítọ́mà lẹ́yìn pé ẹ̀yin mọ̀ mí ní ẹ̀mọ́ ìlọrin àtẹ́lẹ̀ náà ọlọ́run ní òkùtò yóò tún bá yín jù máa kó hòtẹ́ẹ̀lì bá ti mú ti àbẹ́rẹ́ nǹkan hòtẹ́ẹ̀lì bá ti ṣe eh, kíníkan disco night òtẹ́ẹ̀lì fẹ́ fún àwọn aṣẹ́wó àbẹ́rẹ́ nǹkan mi òkúta wa bá yín àgbà àti ẹ̀sì ìbẹ́lọ̀ pé kókùtù ọba yín òkúta ti bá yín àwọn abẹ́lọ̀ kó lé yín bọ́ọ̀lì. ẹnìkan ní ìsìn ó gbówó kalẹ̀ ó lòún kọ́lé kalẹ̀ fáwọn ọmọ òrukàn ní gbogbo olú yìí fọmọ orúkọ báwa tí ọ̀rẹ́ ni tọ́jú ẹ̀ ẹgbẹ́ wọn abẹ wọ́n máa tọ́jú wọn wọ́n tún ti gbówó kalẹ̀ wọ́n fi lọ ilé ẹ̀kọ́ wọ́n tún ti gbówó kalẹ̀ wọ́n fi máa tọ́jú wọn wọ́n máa ń sáré wọ́n tún ti gbówó kalẹ̀ wọ́n fi máa dáwọ́ sí wọn lọ́rùn wọ́n máa sàmì ẹni pé bàbá wọn níbẹ̀ láyé. àwọn akọ kalẹ̀ tán ọmọ orúkọ sì fún lùpọ̀ mẹ́nìkan wá bẹ̀ yóò sọ ẹ̀jẹ̀ iṣẹ́ rẹ lọ́fẹ́ ṣe o torí pé kò ẹ̀yin awọ àwọn mọ̀tara ẹni nìkan ọkọlẹ ní ilé tó ṣe pé kò síbẹ̀ yẹn ti lè lówó tó èèyàn lè kọ́ ju bẹ́ẹ̀ náà lọ. ọwọ́ á ní ojúlé bíi ẹgbẹ̀rún tẹ̀sí ma pé gbogbo bí ojúlé ilé wa bá ti pọ̀ tó yàrá kan náà tọ́ba sì pààrọ̀ yàrá ju méjì mẹ́ta mẹ́rin lọ lálẹ́ ẹjọ́ kan á pè nǹkan tí ń ṣe bàbá tóbi kan kára ló lè bàbá lẹ̀. tọ́ sẹ́wọ́n tó rú eléyìí kò ní jókòó-jọ́ka nínú ilé rẹ̀ fún aṣọ pé ìsì jẹ́ ń bà mí lọ́kàn jẹ́ òun náà ni pé ìrẹ́yàn kó sínú eléyìí má rí wọn kó bẹ̀ ṣé wọ́n kọ́ lè fi sẹ́bílì láìkalẹ̀ làwọn èèyàn wọ́ bẹ̀ òun náà gbọ́ òní ronú láéláé lọ síbi pé tẹ́lómi náà wà bò ń gbélé torí kókó ntọ́jà lọ́dọ̀ tiẹ̀ ni pé èmi mo lè léyìí ẹ̀wọ̀n lé mi ti pọ̀ tó ojúlé ẹgbẹ̀rún ní bẹ́ńbẹ́ ibi tó bá wù mí máa sùn. àwọn ẹni tí ń ṣe sẹ̀mí ìmọ̀tara ẹni nìkan nù. lábẹ́ òfin ọlọ́run kọjá àkọ́tọ́ kọjá pé ìsẹ̀mí ìmọ̀tara ẹni nìkan láfìrà wa sórí ẹ̀ èyí ò sì lè bọ́ lọ́wọ́ àti ṣẹ̀ṣẹ̀mí ìmọ̀tara ẹni nìkan àyàfi téèyàn bá ní ìmánì àti sẹ́rí òní máa fà ṣé ó lówó tí ó yọ zakat sẹ́gbẹ́ zakat tó fẹ́ nìkan omukọ náà gbérí òun náà dolówó tó bá ní ìmánì ó nílé ṣiṣẹ́ rẹ̀ yìí ìwádìí sórí rẹ̀ kò tún wá sànà oríire fẹ́ lómi. ìmánì àti sẹ́rí olóma ń fà téèyàn ní mọ́tara rẹ̀ nìkan téèyàn tún máa sánà dáadáa fọ́ọ̀mù làkejì wọ́n ti lówó tiẹ̀ ọ̀wá ni èèyàn ọgọ́rùn-ún ọ̀fẹ́ ràn án lọ hajj tí èsì ti kárí ni torí pé ọ̀mọ́tara rẹ̀ nìkan tẹ́lẹ̀ máa yẹ ájí èèyàn kan jẹ́ torí pé ọ̀mọ́tara rẹ̀ nìkan ni àwa tá a wa nìkan á rí tá a máa bọ́ kàn sí táwọn kéré eléyìí owó ti yá múra lọ́wọ́ rẹ̀. hundred times ten one point five times thousand iye èèyàn ti rán lọ mọ́ta. ibẹ̀ láti rí mi sọ pé ah ń èmi ò lè fowó ṣe báwo tó bá lówó ah, gbogbo lẹ́lẹ̀ yìí dáràn wọ́n kọ́ torí pé ètò torí ẹ̀ ọ̀dọ̀ wa ká gbìyànjú láti rí pé wa. ó kún fún ìgbàgbọ́ òdodo àti iṣẹ́ rẹ̀ tá a bá ti kùnà láti jẹ́ni tó gbàgbọ́ lódodo ó dájú pé a lè rí iṣẹ́ rẹ̀ ṣe torí tá a bá ṣiṣẹ́ rí gan níbi tá a ti pàdánù ìgbàgbọ́ òdodo àṣegbára gbóná lásán àṣedànù lásán òun náà ni ó padà já sí. nínú àwọn nǹkan tí jẹ́ ká ṣe ìsẹ̀mí aláyọ̀ tí oríire wa tí ó fi kún fọ́fọ́ òun náà ní ká jẹ́ ẹni tó ní ìwà tó dára. ìwà tó dára ó pàtàkì púpọ̀ ó sì ga lọ́lá púpọ̀ nítorí pé ìwà tẹ rí yẹn èèyàn bùkátà rẹ kọjá gbogbo bẹ́ẹ̀ ti ṣe lérò torí bọ́lọ̀ ti ṣe dá yẹn ọlọ́run dá yẹn lẹ́ni tí ò lè dá sí i èèyàn bùkátà ẹlòmíì ẹnì kan ò sí láyé tí ó máa sẹ̀mí tara rẹ̀ nìkan tí ò ní fẹ́ bẹ́ẹ̀ lómi ìdá nǹkan kan pọ̀ eléyìí tí a bá sọ̀rọ̀ rẹ̀ ó ní kò dá a bá sọ̀rọ̀ onítàn èèyàn bú ni ìwọ nìkan náà lèèyàn rí ìwọ nìkan lèèyàn tó dáa ìwọ nìkan làṣẹ́kù bọ̀ sáadé tó bá ti rí bẹ́ẹ̀ ó ní lè ṣèṣẹ̀mí ilé ayé yìí torí lọ́nà kan àbọ̀nà míì ó rí pọ́ ń bu káàtì èèyàn náà bẹ̀rẹ̀ látòrí yàrá méjì tọkọ eléyìí tó ń gbé lágbájá mà ti kọ́lé ó ti kó lọ ilé rẹ̀ kò túmọ̀ sí kò ń lọ́kọ̀ fúnra rẹ̀ tó ń lọ yọ búlọ́ọ̀kù tó ń lọ ma tó ń lọ kalé tó ń náà lọ rẹ̀ náà ló fi táyì ńlọ́kà bẹ́ẹ̀dì tí fi ń sùn ṣùgbọ́n àwọn kan lọ́ba sí. tọ́gbọ́n wá ní ìwọ́n lè ṣèṣẹ̀ mí láì bùkátà ẹnìkan wọ́n lọ́yẹ kó ṣe gbogbo ẹ̀ náà. ìpè gan tó fi ṣe búlọ́ọ̀kù wọn lọ́yẹ kó lọ kó wa. kò yẹ kó bùkátà akóyọyọ tí ọ̀bọ̀n fi tipa wá wa. ìwọ náà ní kó rú. pọ́npọ́n gan ìwọ ló ṣe nítorí tó ti lè ra pọ́npọ́n o ti bùkátà ẹlòmíì gbogbo nǹkan ìwọ ló ṣe sí ọ̀rẹ́ láì sọsọ fún bùkátà ẹnìkan kọ padà sí ọlẹnu èèyàn bùkátà àwọn èèyàn náà ní láyé yìí wọn wá nígbà tó ti jẹ́ pà ń bùkátà àwọn èèyàn ṣé mo pé èèyàn kò sí bẹ́ẹ̀ ṣe bára yín ṣe ẹsẹ̀ ra yín náà ni o ẹsẹ̀ ra yín ọgbọ́ ọ̀rọ̀ tí ó wù ọ gbọ́ ó rí nǹkan tí ó wù ọ rí tó bá wá jẹ́ pé àwọn èèyàn tó ń bá ṣe àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n máa bọ́ sọ kò ní wù ọ́ gbọ́ àwọn wọn tí wọ́n máa hù sí ọ kò ní wù ọ́ rí àfi kọ́ ọkọ́ sùúrù tóbi lè máa bá wọn ṣe torí láàrin ní sùúrù kọ́ yóò máa lọ tó ń ti tí yóò máa látọ̀dọ̀ wọn sí ọ látọ̀dọ̀ tiẹ̀ náà sí wọn lórí wọn lè ṣe màláìkà. bẹ́ẹ̀ náà ni tó ọba ti wá ní ìwà tó dáhùn sùúrù tó fi máa pàdé àìjà tiwọn sùúrù tó fi máa pàdé okùn tiẹ̀ tiwọn kò sí tàbí ṣùgbọ́n ọ ọmọ bàrà jẹ ọwọ́ àmọ́ gbogbo èèyàn lọ́ta kò ní fẹ́ lọ́rẹ̀ẹ́. tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ rẹ wọ́n sọ láìda títọ̀ ń bá sọ tiẹ̀ wọ́n sọ láìda tí wọn náà bá sọ̀rọ̀ gẹ́ẹ́ ìlú yìí èèyàn bú ni wọ́n ha ha bóòlù sọ alẹ́ jẹ́ tí ò ní sèyàn rẹ lu àbúrò nìkan ó túmọ̀ sí pé à ń bùkátà wà. ìdí nu tó lọ́n fi sọ fún wa nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe wà innaka la'ala khuluqin 'azim lọ́ni dájúdájú pé ìwọ lọ ń bẹ lórí ìwà tọ́ka ìyá anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ eléyìí ìròyìn lọ́lọ́run fún wa ń sì fi kọ́ alẹ́ kọ́ ọ̀gá yín òun ló jù ẹ̀yin ọmọ lẹ́yìn rẹ̀ ń kọ́ ìbá yẹ kẹ́ ẹ sí jẹ ẹ̀yin kẹ́yìn náà wá kẹjẹ ni tí ó láfaradà kẹjẹ ni tí ó níwárí kẹsẹ súnmọ́ kẹmẹjẹ ni tí ó sì rí sá. lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìwà wọ̀ ọ̀dà ìwà burúkú lọ́pọ̀lọpọ̀ ń hù yóò fún á máa gbìyànjú lórí ìwà burúkú tí ń hù láti máa malaikaláìsì ààrẹ màláìka lọ nígbà gbogbo èèyàn ọ̀dà ṣe bí wọ́n di màláìka irọ́ lásán. à ń bùkátà láti kíyèsí wa àwọn ẹ̀wá wọ̀ ọ̀dà rárá. ọ̀pọ̀lọpọ̀ ló bá gbé sórí òṣùwọ̀n láàrin rẹ̀ àti bàbá rẹ̀ òfútù fẹsẹ̀. láàrin rẹ̀ àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ irọ́ lásán. láàrin rẹ̀ àti ìyàwó rẹ̀ bánzá. láàrin rẹ̀ àti gbogbo àwùjọ tí ń gbé kò ṣe ìwà náà sí ìwòsí ìwà burúkú lọ́pọ̀lọpọ̀ ń gbé ká àti wọn máa sọ pé ẹ tí wọn wọn bá dá ṣé kò sí nǹkan mí lára ohun tó dáa ni ẹgbọrọ tí wọn wọn bá dá tí o sì nǹkan mí lára ohun tó dáa ni tó bá ti sọ wà nù wọn gán ti sọ nù wa innama al-umamu al-akhlaqu ma baqiyat wa inhumu dhahabat akhlaquhum dhahab wọn ni gbogbo àwọn àlùmọ̀ ìwà ni wọn lópin ìgbà tí ìwà bá ṣẹ́kù wọ́n sọ pé àlùmọ̀ yẹn ò sí ìparun tí ìwà bá ti fi wọ́n sílẹ̀ tó lọ tó dá wọn tó àwọn náà ti dìtàn bẹ́ẹ̀ náà lọ́mọ èèyàn lọ́kọ̀ọ̀kan wa èèyàn mélòó ló ń yọ gbà nu àwọn èèyàn ní ìsìnkú kan lọ béèrè lọ́dọ̀ ìyàwó ń bò ní wọ́n rí èyí tó bá jáde náà lọ jẹ́ màláìka àwọn wa burúkú ló pọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìwé ṣe sùúrù ọ̀fẹ́ ṣe sàmì tó dáa òpùrọ̀ burúkú ni ọ́ ọ̀fẹ́ ṣe sàmì tó dáa ó ń jàǹbá ni ọ́ ọ̀fẹ́ ṣoríire kò sí ẹnìkan tó lè bẹnu àtẹ́lù ìwárí ọ̀dá eléyìí ló túmọ̀ sí pé a gbọ́dọ̀ kọ́ bá tètè máa hùwà káyé wo lè bá da kọ́run wo lè bá sùn wa látara nebà Muhammad sallallahu alayhi wa sallam. ìbẹ́ iná máa kọ́kọ́lọ́ kankan ló máa ń ṣẹlẹ̀ tó máa ń bùkátà ká lọ rẹ́ nìkan nínú àwọn èèyàn. bọ́yá onítàn ọlọ́lá kan olówó ni olùmọ́ni tọ́pọ̀lọpọ̀ sọ pé tó ti dẹ́pọ̀dọ̀ rẹ̀ lálọ́ tọ́rọ̀ yóò fi níyànjú ẹ̀yọ́ tèmi kò ń bẹ̀ ẹ̀ nílọ. torí kò ṣeé súnmọ́. كتير في سبحان الله أبدا سنقع النبي صلى الله عليه وسلم الله أني فبما رحمة من الله لنت له ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله النبي لله قلام ويقبل الله لله tọ̀ọ̀lẹ̀ sí wọn ìkẹ́tọ́lọ̀ ń ṣe fún ọ ni ìkẹ́tọ́lọ̀ ń ṣe fún ọ ló mú ọ lẹ̀ sí wọn. tó bá lọ wọ́n jẹ́ pọ̀kúròrò bá ní wa nàbì sallallahu alaihi wasallam aláyàkókò nàkí. gbogbo èèyàn pátápátá wọ́n sá fún ọ ni tontigbà nàbì nìkan lójú ọ̀nà rẹ̀ jásàlù jẹ́nà yàtọ̀ sáwọn jẹ́wùjẹ́wù rọ́ táwọn èèyàn kó káyàn àwọn ọ̀rọ̀ burúkú tó ń ti kójú ọ̀nà ànábì nìkan ló ń líǹkì sálẹ̀ jẹ́nà ọlọ́run tó bá lọ jẹ́ ọ tó burú burúkú wàlá ìgbòho wọn sàpọ̀. tòtí wá sí jẹ́ ní ìfìsọ́ bá jọba àwọn èèyàn lè súnmọ́ ó ti ṣe fẹ́ mọ bí ń jẹ wọn tó bá wọn tọrọ wọn bá wọn mú kó. tó bá jẹ́ gọ́vnà ẹnìkan ò lè súnmọ́ wọn á ní a protocol protocol protocol kò ní dáa protocol náà. yẹbi wọn náà rin títì pẹ̀lú wa tẹ́lẹ̀ bóòlù làwọn mẹ̀kúnnù ó sì lè sọ fún ọ pé yàtí ń jà wọn yà torí protocolat bẹ́ẹ̀ náà ní tọ́lá jẹ́ president wọ́n ní afọwọ́fọ́ ń pè báwo àtijọ́ ànámọ́ wa ni tó ẹ̀ lè débẹ̀ ma tó bóòlù ẹ̀ ti fẹ́ sọ ti ń sẹ́yìn ẹnì kan ò lè súnmọ́ kọ́ bá tún jáde síta gbogbo èèyàn tún fa òwò dúdú sójú bí tàwọn ọ̀daràn ibẹ̀ wọ́n tún máa ẹ̀mọ́ nígbà ẹ̀ mọ́ fa ọkọ̀ mọ́tò wọn ẹ̀mọ́ ah, ah, ah, lórí kíni. bẹ́ẹ̀ náà ni bí ẹ bá jó lówó ẹ lè débẹ̀ ẹ o ẹ lè débẹ̀ ẹ o àwọn gòdògòdò wọn fi sọ́lé o àwọn ajá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ajá. tó oníkálukú náà máa wọ olùmọ̀dánwò lè súnmọ́ wọn lè súnmọ́. lọ́wọ́ ụmụ pé ńgbà tó ti máa kí ó sẹ́yìn ọ̀ma kí ó yùn ẹ̀yin kúrú ń lásán ẹ dákọ̀ ẹ gbọ́rọ̀ ok sáwọn abẹ gbọ́rọ̀ rẹ̀ ńgbà tó ń pè à ń bánzá ìwọ ńkọ́ sẹ́nu káwọn àwọn náà dá padà bẹ́ẹ̀ ni dá padà sẹ́nu sọ yín bọ́ǹbù ẹ̀yin náà sọ ọ̀làwà

láì sokùn sí wọn lọ́rùn wọ́n máa ṣiṣẹ́ sìn ọ́ wọ́n tún máa dunnú nítorí pé wọ́n rí i pé à ìwà rẹ̀ ti dáa jù lànàbà Muhammad sallallahu alayhi wa sallam sọ pé innama bu'ithtu li utammima makarim al-akhlaq ọlọ́wọ́n bò gbé mi kò gbé mi dìde kọ̀ọ̀rán mi sẹ́ àfi nítorí kí n lè bá a pé àwọn àwa alápàlẹ́. tẹ́mi bá ti sọ pé mọ̀ nǹkan ti ànábì kí wà ní ọ̀dà. ẹnì kan wá ní títí rẹ̀ ta àfi kí gbèsè ayé rẹ̀ dùn. àwọn èèyàn onífẹ́ lọ àwọn èèyàn onífẹ́ kó láàrin àwọn. ẹnì ní ro aburú ọ ẹnì ní ro kúrò wọ́n máa fẹ́ káwọn máa káwọn máa kọ́ máa gbogbo ìgbà kí wọ́n máa yọ sáwọn ní gbogbo ìgbà máa gbọ́ ọ ó dùn ọ torí ìwà tòbó láti wá fẹ́ ṣe sẹ̀mítọ́ láyọ̀ ẹ̀rí pé lówó tó wá ti tilẹ̀kùn lé má rí kò ní rẹ́nì kankan àfọwọ́ àfìyàwó rẹ̀ kí wọ́n ní ń dùn mọ́ wọn náà kúkú fẹ́ rẹ́nì kankan táwọn sálọ náà wá sọ fún fẹ́ rí ọ torí kí yẹn gan tí ó tó dáyé lọ́nà ẹlẹ́dàá ti kékeré ni ló ti ṣe dákùkọ kálukú wa náà ń jẹ àpọ́nlé ni yàká kò sí yàká tí ò ní ọkọ̀ tiẹ̀ kálukú wa náà la ní ntàǹjẹ tẹnìkan kàkiri ó lè ṣe kíni ó lè pọ̀ ju tẹnìkan lọ. ẹ jẹ́ ká tún wàá wá ṣe jàmá ẹ jẹ́ ajẹ́ni tó ṣe pé ìwà wọ́ da ẹ jẹ́ àwọn àpèjúwe lágbájá ṣàìdá sí ni lágbájá sẹ́ni tí gbogbo ẹni tó bá ṣàìdá tó ṣẹ̀ wá là máa forí jìn tí gbogbo ẹ̀ là máa mójú kúrò fún tó bá jẹ́ bẹ̀rẹ̀ àjẹpọ̀ ń wà dáadáa ni wa àmọ́ tá a bá sọ pé tájì ẹ̀ tó bá dà mí lóògùn ló máa fọ́ lẹ́yìn hmm, àwọn àkàmọ́tò àwọn tí ọkọ̀ ká yọ dàrú àwọn tí ọkọ̀ kí nǹkan bàjẹ́ a gbọ́dọ̀ lẹ́mìí ìdáríjì kò sẹ́ni tí ò ń tẹ̀ kò sì sẹ́ni tó lè sẹ́yẹ̀ tá a bá ti lẹ́mìí á lè ṣẹṣẹ ní oríire á lépa ara wa ká ni ìdí ìnù tó fi jẹ́ pé ibi tá à ń lépa ara wa ká. láwùjọ yorùbá a lè bọ́ bàtà àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ẹ bá fẹ́ bàtà rẹ ni torí lè kó bàtà rẹ ní ìsìn ìṣẹ́jú márùn wọ́n ti sin gbẹ́rẹ́ lọ́ba kẹsẹ̀ bọ́ bàtà lẹ́sẹ̀ ọba máa wú níbi tí wọ́n ti lé para wọn kánú bá kọ́dà wọ́n ti lè bàtà mọ́jú ẹsẹ̀ rẹ ni nígbà tí dàrí jẹ ogun kò lè lójútì wala tastawi al-hasanatu wala as-sayyi'ah idfa' billati hiya ahsan فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم Ọlọ́run ní ìwà rí àti ìwà burúkú wọn lè dọ́gba o Ọlọ́run ní ìwà ní kẹ́ ẹ máa fi ti ìwà abúdá nù ẹni tó ṣàìdá sí rere ní kẹsì. nítorí pé tá a bá ṣe bẹ́ẹ̀ ẹni tí ó tẹ̀ ń bẹ láàrin yín àti ẹ̀ yóò padà di ọ̀rẹ́ mátímátí fi yín. ṣùgbọ́n nìkan ò lè hùwà yìí o àfẹ́ntọ́ bá ṣe sùúrù torí bí agọ̀ ní máa jọ bí agọ̀ ní máa jọ ẹnìkan nísìnyí wọ́n fẹ́ fún ọ ní àwọ́dù kan ọlọ́ọ̀lẹ́tọ̀ sí ó sì bọ́ jẹ́ àsìkò tiẹ̀ náà bí wọ́n fẹ́ fún láwọ̀ ìwọ yìí kan náà wọ́n ti wá bi léèrè ń pa tiẹ̀ náà ṣé ká fún ọ ní ẹfun ó lè tẹ fún tẹ fẹ́ fún yìí ó kéré sí tọ́lẹ̀tọ̀ sí. Allahu akbar ní wọ gangan lè yàn dáadáa torí gbogbo rọyìn wọ ọ̀ka fún. ọlọ́run láwọn tó bá sùúrù ló o ò sì lè ṣe àyàfẹ́ni tó ní èrè tó tóbi lọ́dọ̀ ọlọ́ akramakumullah nínú àwọn nǹkan eléyìí tá a ṣe tí oríire ó fi jẹ́ tiwa òun náà ní ká pọ̀ min dhikrillah níbi ṣíṣe ìrántí ọlọ́run mímọ ṣe ìrántí ọlọ́run ó pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé mùsùlùmí ká sì máa rántí ká máa mà nínú wa gbogbo gba pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa. ẹni tó lọ́wọ́ bá bá ń bẹ pẹ̀lú ọdọ yóò borí gbogbo ìṣòro yóò borí gbogbo ìdààmú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà nínú ìgbàgbọ́ àwọn ahlu sunnati wal jamaa òun náà ní pé ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú gbogbo ẹ̀dá tó dá níbikíbi pẹ̀lú màrẹ̀ à ń ṣùgbọ́n bí bẹ̀tẹ̀ ń bẹ pẹ̀lú gbogbo àwọn ẹ̀dá tó jẹ́ ẹni ẹ̀sà nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni tí ń ṣe rere àwọn ẹni tó dáwọn ànábì ọlọ́run àwọn aránṣẹ́ ọlọ́run àtàwọn amúmi ní gbogbo táǹpẹ̀ ni màá yẹ tó ń kọ́ ọ̀pọ̀ ìbẹ pẹ̀lú ẹni eléyìí tá a ṣàdáyàn rí rẹ̀ wọ́n lọ́wọ́ máa bẹ pẹ̀lú yín gbogbo wà yóò máa sọ yín yóò máa bẹ pẹ̀lú yín gbogbo wà yóò máa fi yín mánà yóò máa bẹ pẹ̀lú yín gbogbo ògbà kò ní jẹ́ kẹ́ ẹ̀ ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń wò bẹ́ẹ̀ kẹ́ ẹ máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kẹ́ ẹ sì máa wò ó pípọ́ náà ọba ń bẹ pẹ̀lú yín gbogbo ògbà. eléyìí tó túmọ̀ sí pé ká pé ẹ lọ sí Èkó ẹ wá dé sílẹ̀ yìí lọ́wọ́ aago kan àbọ̀ èèyàn mélòó ló lè lọ ilé tí ò ní dúró sí gáràjì tí lè fi má. yìí ti gbogbo ẹni tó bá dúró sí gáràjì náà ní ọ̀gbọ́lọ́ngbọ̀ yìí ti ti gbogbo ẹni tó bá dúró sí gáràjì ní ọgbà pọ́lọ̀ ń bẹ pẹ̀lú òun ṣùgbọ́n ó lè sọ pé amara sọ́jura wa lọ torípọ́lọ̀ náà fẹ́ kọ́ fọ́ ara rẹ síra rẹ lọ sínú pa ṣùgbọ́n ìwọ omórílélé o sì mú nǹkan tó fi lè dáàbò bóra rẹ lọ bí kùmà ọwọ́ ń lọ ọ̀nlọ́lé ọ̀bẹ̀rù ọ̀sẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah. gbogbo ṣetán tí máa ń fòrò tí máa fi rìn gbogbo àwọn ẹni láàbí tí máa ń fòrò bora ṣiṣẹ́ bù gbogbo wọn rí ọwọ́n yẹra o sì fi délé láyọ̀ àti àlàáfíà ó lè dàbí ẹni tí ọwọ́ ajẹ́ pé ńgbà tóun náà tó sọ pẹ̀lú rẹ̀ láago kan òun náà mórí lélẹ̀ wọ́n ń kọrin dání ń kọrin màánú ń kọrin sọ́ọ̀tù títí tó fi délé ìjọba gbé yóò gbé mi ni o kò ní dágbé lẹ́sẹ̀ yóò gbé mi ní pátápátá torí orin dání orin màánú kò lè wá sọ kàkà fọ̀. akramakumullah ọlọ́run ló dá wa ní ala bi dhikrillahi tatma'innul qulub ẹsẹ̀ tí ẹ gbọ́ pẹ̀lú ìrántí ọlọ́ọ̀ làwọn ọkàn ti máa ní balẹ̀ ẹni ọba ti sì rántí ọlọ́ọ̀ ọkàn rẹ̀ ò lè balẹ̀ ọ̀kan pàtàkì nínú táàsì fi máa ń sì rántí ọlọ́ọ̀ ní ọ̀fọ́lẹ̀ torí ẹ̀ ló ti dé pàmẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí nǹkan bá dà láàmú kí máa yára lọ síbi sọ̀dá ìbàlẹ̀ ọkàn máa báyà níbi sọ̀dá àti mímọ afẹnu sẹrántí Ọlọ́run ọpàtàkì àmọ́ kọ má jẹnu lásán kọkàn náà pẹ̀lú ẹ nítorí fọlọ ọba kì í gbà kankan nínú ntàǹbà ń ṣe níjọsìn eléyìí tọjá pórí ahọ́n lásán ló ti ń jáde tọkọ pẹ̀lú ẹ ó tilẹ̀ fẹ́ páwọn olùmọ̀ wọ́n ní àwọn àzùkọ́ tàǹfà hàn ṣe àìfà hàn láìgbàládà rẹ̀ báwo wá ni tí ìrántí ọkàn bá tún kún ìfẹnusí ìrántí eléyìí tó ga jù tá a fẹ́. torí ẹ subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah. la ilaha إلا الله la لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ilé ìtàn صلى الله عليه وسلم ń tẹ bá wí nígbà ọgọ́rùn lójúmọ́ àlìjánu èèyàn ni àbí ti ti ṣẹ̀pọ̀n nínú ẹ̀sán tí ń bẹ fẹ́ni tó bá wí nígbà ọgọ́rùn kò ní lágbára lórí yín lọ́jọ́ yẹn títí tó rùn fi wọ̀ tẹ bá tún wí lẹ́yìn ìgbà tó rùn wọ̀ bẹ́ẹ̀ náà yẹn títí tí lóòótọ́ fi mà gbogbo eléyìí ó yẹ ká rí pàǹtí subhanallahi wa bihamdihi. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته gbogbo eléyìí ọyọ kọpọ lẹ́nu wa kásì máa ma ìtumọ̀ nǹkan wíwọ̀n yóò jẹ́ kó ní ìtumọ̀ ọ̀tọ̀ yóò sì ti máa lapa nù gbèsè àyíwá yóò tún yàtọ̀ gbogbo eléyìí pàtàkì torí ẹ alẹ́ bí ọ̀sán lọ́wọ́ àwọn àríwá rẹ̀ sẹ́lẹ̀mù ó fi kọ́ wa ká máa sì rántí ọlọ́run nínú gbogbo nǹkan bẹ́ẹ̀ làwọn sọ̀hábà sọ ànábì á máa sì rántí ọlọ́run nínú gbogbo òkú tó bá wà tí ò bá jẹ́ pé jánábà tó lè má nàbì sallallahu alaihi wasallam má ṣe ọyẹ káwọn náà máa sì rántí ọlọ́run ní gbogbo gbàjẹ́má. débi pé tẹ bá fẹ́yàwó ànábì kọ́ wa ní kíláàwó. tó di kóbìnrin wọ díà mọ́ lọ́wọ́. اللهم إني أسألك خيرها وخير ما جبلتها علي وأعوذ بك من شرها وشر ما جبلتها علي ولو wọ́n tọrọ orí obìnrin lọ́dọ̀ rẹ̀ o àtòrin tó ṣe àdámà rẹ̀ lé lórí wọ́n sáàdì rẹ̀ ń bí aburú rẹ̀ o àtàbúrò tó ṣe àdámà rẹ̀ lé lórí ní kété tí ìyàwó rẹ̀ wọlé rẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ ọgbà ìrùn àtúnṣe orí rẹ̀ mú ó sì máa ṣàdúrà yẹn ó sì kó náà gbọ́ ọmọ pọ̀npọ̀fọ̀. so eléyìí ó sì tún túmọ̀ rẹ̀ fún tí ọba máa túmọ̀ rẹ̀ kọ́ mọ̀ pé torí àmọ́ tó gbèsè ayé ó ṣe rí yorùbá lẹ́wọ̀ ó lè pé ń tọ́ ọmọ pọ́ wọlé ló ti pọ̀ fún náà gbogbo nǹkan ṣe ń dàrú báyìí. <laughs> tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ba ra mọ́tò àwọn olùmọ́ni kò burú ó tún ṣe torí pàánù sallallahu alaihi wasallam ó ní ká tún máa ṣe lórí nǹkan àgbọ̀n tá a bá kọ́kọ́ ni ẹ̀rọ pé ń gbà ń bí ẹṣin bí kẹ́tẹ́kẹ́tẹ́ bí ra fún ní ìsìkẹ́ iná bá ra mọ́tò tẹ́ra mẹ́ṣíìnì tẹ́ra bàjáàjì tẹ́ra yamaha tẹ́ya tẹ́ra suzuki àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbà wọlé ẹbẹ̀ lọ bẹ́ẹ̀. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó tún máa ń ṣe àdúrà ní ìgbà tí atẹ́kùn bá ń fẹ́ allahumma inni as'aluka khayraha wa khayra ma fiha wa khayra ma ursilat bihi wa a'udhu bika allahumma min sharriha wa sharri ma fiha wa sharri ma ursilat bihi kéèsì ẹ̀ lè yẹn ń ṣe láyé tá ànábì ọkọ wa ní ntáwù ànábì tó kọ́ wa ní ntáwù kílẹ̀ wùjẹ́ bá jáde ń bẹ̀ ànábì tó kọ́ wa kílẹ̀ wùjẹ́ bá fẹ́ bẹ́wù kílẹ̀ wùjẹ́ bá fẹ́ wẹ́wù ẹ̀ bó lẹ́sìn bọ́ bó lẹ́sìn wọ kí ló tún kù ó tún kọ́ wa bá ṣe yàgbẹ́ kí ló kù dáná bí ọkọ wa salawatu rabbi wa salamuhu alayhi. táwọn àbùkátà nákẹ́lì tí à ń kóka àbá àbùkátà ẹ̀dá mi lóhùn sẹ́yìn bùkátà nákẹ́lì àbí àtikárù tà nábì lẹ́ ń bùkátà naam ẹni naam naam bóyá nákàlí nù <laughs> báwọn àbò nákàlí ọba bínú kún ọ bínú torí nákàlí òfò àwọn ò nídìí ẹ bẹ́ẹ̀ wọ́n pé nákàlí nákàlí òfò náà ni wọ́n lè pété ẹ máa pe dámdà yá èlò kí ni dámdà wọ́n lè kíkẹ́ máa pe àkàkàdírù sàdádàbílù wà àlàbílù fìtínàbílù <laughs> ẹ̀rọ pé gbogbo ẹ̀ tó bá bílù láìsí láìfún yín nǹkan dé wọ́n pè ń kọ kẹ́mí yàtọ̀ sí Allah wọ́n lè rò pé àwọn pé Allah ó tún ti fẹ́ ó ti yà ó lè kó wọn fọ ọ náà kẹ̀lé kan àmọ́ sọ kéde ọdún mẹ́ta nínú kídìmá yẹn òun náà nípa máa fọ àwọn aṣọ àwọn alájà ìyàwó rẹ nù àbẹ́ rí nǹkan mẹ́ lórí ẹni tó bá ti dìbò fún yà kí í jẹ́ yóò ní. ẹ wá wo akíní sanu bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílà ti kọ́ èló lẹ́sìn kídìmá wò lẹ́sìn wọ́n ti wá ní kí wọ́n máa ṣe àṣọ láti bá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílà ẹnu tún wúwo wọ́n ti akọ rẹ̀ lómi ọgbẹ́ máa ṣe papọ̀ lálẹ́ <laughs> tó gbogbo dáadáa gbogbo dáadáa dáadáa fi fi kọ́ wa ọ̀pọ̀ kọ́nà wọn ti ka lè máa mú lò eléyìí ń bẹ nù nǹkan tí jẹ́ kí a sórí rẹ̀. tó nínú pàǹsì ìrántí ọlọ́ onídàásí ni pé tádàá ò bá dé bá wa ká fi mọ́ lọ ká fi mọ́ lọ ihris ala ma yanfa'uk wasta'in billah wala ta'jazan. فإن أصابك شيء فلا تقل لو أني فعلت كذا وكذا لكان كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان النبي صلى الله عليه وسلم يجب láti máa لا nǹkan tí ó bá wúlò fún yín ما ìjẹba rí pé ما máa àmọ́ o ẹ máa wá ìrànlọ́wọ́ lọ torí pé agbára o lè kò lè dá fún wa ní kankan ẹ mọ wàá kàgàrà ẹ mọ kọlẹ̀ tọ́ba wa jẹ́ pé ǹjẹ́ ẹ̀fẹ́ ló wá padà tẹ̀lé ẹ mọ̀ sọ pé tó bá ṣe pé báyìí báyìí mo ṣe ni báyìí báyìí ni ọ̀bá já sí kò bá ti rí báyìí kàkà bẹ́ẹ̀ máa sọ pé qadarallah ntọ́lọ̀ ń kọ́ lẹ̀ lọ́sẹ̀lẹ̀ yìí o wọ́n máa ṣá fa'al ntọ́lọ̀ ń sì gbà lérò ńlọ sí. wọ́n sọ pé ìbá ṣe pé ìbá ṣe pé torí gbogbo gbólóyìn ìbá ṣe pé yẹn a máa sí iṣẹ́ àṣetán ni. ìbá ṣe pé oríṣi méjì lọ wà ní ṣẹ̀ríà ìbá ṣe pé nípa tó ti lọ ìbá ṣe pé nípa tí ń bọ̀ ìbá ṣe pé nípa tí ń bọ̀ ìbáṣepé nípa tó ti lọ àmà sílẹ̀kùn ṣẹ̀fàn ìbáṣepé nípa tí ń bọ̀ kò sí ti ṣẹ̀fàn nìkan ti ṣe. nísìnyí ká pé báwọn ẹrú ọlọ́nkan tó ti wà ń dúró ní tóorùn pa wọn tún ọ̀rá gàjókòó ẹnìkan á sọ pé ìbáṣepé tí lọ wá tẹ́ǹtì kan wá sí kò sí tọ́ka ṣẹ̀fàn pẹ̀lú ilé. àmọ́ bá ṣe pé nípa tó ti lọ ìbáṣepé mọ́tò mo gbé wá lónìí ìbáṣepé o sá àbẹ́ ẹ̀kọ́ ni mẹ́jọ kí ṣètọ́ ni o sì iṣẹ́ rẹ̀ lórí ẹ̀. tọ́ Islam wọn fi hàn wá o wípé ẹ gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé ẹ ń ṣèrántí Ọlọ́run ní gbogbo ìgbà ẹ mẹ́jọ kẹ́nu yàn kan sí ṣíṣèrántí rẹ̀ gbogbo ìgbà ẹ máa ṣèrántí Allah orí orí orí orí tọ́lọ̀ ń ṣe fún wa yìí nínú sísè ìrántí ọlọ́run ní kẹ́ẹ̀ dúpẹ́ ànábì sallallahu alaihi wasallam sọ nínú hadith onítọ́lọ́n bá fún yàn ní gbogbo ilé ayé pátá kí yàn wá sọ pé alhamdulilah lakana alhamdulilah yà khayran min dhalik alhamdulilah tẹ wí nǹkan bá jẹ́ kó lóore ju gbogbo ilé ayé tọ́lọ̀ fún yín lọ kí á la fẹ́ kuru ẹ à ń dúpẹ́ fọlọ́ọ̀sì kí là ní máa sì rántí ọlọ́ọ̀sì àmọ́ bíi ti kẹ́ lọ kọ́ sára lé yín kọ́ ọ̀ pé alihamudulilayi mo dúpẹ́ o ari lára alẹ́ àgbọ́ lẹ́nu yín. bí ẹni tó lọ kọ́ sára alẹ́ rẹ̀ sábà kálí tì mọ́ bólúwa dúró yóò bá lẹ́nu. nǹkan sì tó ní ayé nínú mo ṣe fún yín ayé o sì ní táwọn kálí. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ta ẹni tó kọ́ sára rẹ̀ náà kọ́. wàhálà Allahi falyatawakkalil mu'minun. so wọ́n sì tírélà ti dàbò mọ́tò rẹ̀ lẹ́yìn rẹ̀. wọ́n á ní ah! ìyá dájọ́ búra aláàrọ̀ inú ìwádìí <laughs> sọ pé wa ala Allahi falyatawakkalil mu'minun ìwọ tírélà lọ sẹ̀mí kò sọ̀rọ̀ ya ìyá kankan bẹ̀ àbí òye wọ́n lọ sẹ̀mí wàá tún mọ́tò èsì máa wulẹ̀ tìǹrà máa orogún ìyá rẹ̀ kan eléyìí ń jẹba nínú àwọn àgbéṣe tá a gbìn tá a fi sórí rẹ̀ òun náà ní ká mọ̀ yìí pé. ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká àlàáfíà wa o ò lè jẹ́ni tí ń ṣèṣẹ̀mí ayọ̀ ìfẹ̀mí oríire nígbà tí àlàáfíà rẹ bá jẹ́ fíàfíà gbogbo tó lè kó bá àlàáfíà rẹ ọ̀gbọ́dọ̀ rìn ní gbèrígbèrí sọ dá fún ọkọ̀ dá fún ọ ẹ̀mí náà ni wọ́n á máa ti mà èèyàn bá ti wá lọ sí ẹ̀mí rẹ̀ bí ò tó fẹ́ mọ̀ kó ti wá wà kú wà fúnra rẹ̀ ṣe islam ọgbà kẹ wá jẹ́ni tó ṣe pé ẹ máa wá àti ṣe kú para yín kọ̀ọ̀sẹ̀ dìgbà tí yàrá bá gbébà sórí tó yìn lásọpọ̀ para rẹ̀ ìmọ̀rin ní gbèrígbèrí àwọn abi tó léwu ń túmọ̀ sí kó ń fẹ́mi rẹ̀ òun fi ń ṣeré òun fẹ́mi rẹ̀ òun fi ń wá wàhálà bẹ́ẹ̀ ni tó yẹ pé gbogbo sẹ́wà láyé kò ṣe oníṣẹ́ fàyàwọ́ lòún fẹ́ ṣe so o o o wá sẹ̀mí tó dáa because tó bá di ní ojú bodè táwọn aṣọ́bodè bá gbé ba sẹ́yìn náà bá gbé ba ẹnìkan rẹ̀ nìkan pa eléyìí ẹ̀ ṣe fẹ́ ẹ̀ ṣe fẹ́ ni gbogbo ń tàn bá fi ń fi ẹ̀mí rẹ̀ wéwu bẹ́ẹ̀ náà ni ó yẹ pé iṣẹ́ tiẹ̀ ẹ lọ bá wa pààyàn àbá wa pààyàn kí ni wọ́n o lè rí sàmì ayọ̀ sí i nítorí tó bá ti lè pẹ́ nìkan pínrín báyìí wèrè ń yájú lọ́jẹ̀ wèrè ń yájú lọ́jẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó yẹ pé sóògùn òfò babaláwo alágbègbà ńfẹ̀mí rẹ̀ wéwu iṣẹ́ òfò ni orí ibú níná ní tí wọ́n ń fẹ̀mí rẹ̀ wéwu ẹranko náà sọ pé ní táwọn àníjì lónìí ó náà ni pé orí orí òkúta ẹsẹ̀ kú làwọn méjì àti lọ́wọ́ fẹ́ sọ pé kí wọ́n má lórí tiẹ̀ náà so orí lò náà ní lọ́rùn àbí èso orí àyẹ because customer rẹ̀ gan lè sọ pé kò sí wàhálà ṣé orí la ní ìdórí náà ni bàbá wa ẹ̀yin ò borí ti ń dórí so but bàbá ló bàbá olóògùn ò borí ti ẹ̀ dó torí òun rò pé òun ti save tá bá fi àdá tá bá fi gé orí ẹ̀ sẹ́mọ̀ pé ọwọ́ àìkú. gẹ́gẹ́ àpèjúwe kan nù ẹnìkan máa ń nálé olóògùn kan lórí fún òun owó àdánù ayé yìí. babaláwo yẹn tó wá bá gbìyànjú gbìyànjú gbìyànjú lórí iṣẹ́ òfò yẹn kọ̀bọ́ sí tó bá bẹ̀rẹ̀ sí nábò mi. ìgbà tó wá tọ́jú olóògùn mi olóògùn yẹn wá sọ pé àwọn àwọn ò ní di ikí ẹ̀yìn àbòké. lọ́ba ti rí kí ẹ̀yìn àbùké mu wa yọ ó wá rántí pé bàbá ológun àkọ́kọ́ tó máa lò àbùké ni. sọ wá lọ sọ́dọ̀ bàbá ológun yẹn pé bàbá ọ̀nà à ọmọ tó jẹ́ mẹ́ta ọ̀kan pẹ̀lú kò tí bá lé ńgbà tó délé pé ó ti lọ bí títí máa já wọ́n láwọn mọ̀lá ó lọ mọ abẹ torí ti pẹ́ lọ́dọ̀ rẹ̀ dáadáa ọmọ gbogbo àpàdé àlùdé rẹ̀ bí ṣe máa lọ ọwọ́ àlọ́ bá ń bí tí máa já ewé àtẹ̀gbò. ọmọ tó bá bẹ́ẹ̀ ni ọ̀kan pẹ̀lú nǹkan kan àmàlí lónìí ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí táà ń lu bá kánà ibòmí tó ń tún wá ń ná ní ni wọ́n ti ní kó wọ́n wá ikí ẹ̀yìn àbùkí wa àbólógùn ò tètè pípé ké ń bẹ lẹ́yìn ètò náà so bàbá yẹn ní ike ẹ̀yìn àbùké a sì máa ní o àmọ́ ọwọ́n hmm, nígbà tó ti wá fóun lẹ̀ báyìí àbọ̀ wà ẹni bá ń wà èyí tá a ti rí yìí ń kọ́ <laughs> ẹ rọ pé láwùjọ Yorùbá kan àbùké dára àmọ́ ń sẹ́yìn bì táwọn àbùké lè rìn títí ẹ̀rí gbogbo ọ̀fọ̀ tó fẹ́ fi àwọn ọmọ ọlọ́mọ sí tó wọ́n lè gbé papọ̀ papọ̀ yọ kí ẹ̀yìn rẹ̀ ó wà sọ́rọ́ ẹ̀rọ láì wọ́n kàn jí bàbá mu ni ó ti bẹ̀rẹ̀ sí sàláàkì láàyè wọ́n ti sàláàkì níbi ike rẹ̀ wọ́n ti yọ. lórí ẹ̀gbọ́n ẹ̀yin olóògùn à ń sọ fún yín o fún bàbá síndìkà fi tó wọn létí. iṣẹ́ orí búlẹ̀ǹtì o èèyàn sì ní í ṣe kó láyọ̀ ní òpèsè ayé kò ní ṣe kí ẹ̀rín ọgbẹ̀kẹ rẹ̀ ń jọkàn láyé yìí torí pé ṣe orí bò ní. akramakumullah ìsìláàmù wa kọgbà gbogbo ẹjẹ ìgbà ti ṣe láyé tí ó tí ó padà fakú fún yín ìsìláàmù ọgbà kẹsí ìsìláàmù ọgbà kẹsí má para rẹ ọlọ́run lọ́lẹ́mì ìjọ́ tó náà bá fẹ́ pọ́ ní ọ̀pọ̀ bákan náà làákàyìn islam fẹ́ sọ kẹ́ lè tọ́ da ok ọlá ipò owó èwo ní bẹ́nu kẹ́ máa mutí ìgbádùn ọlọ́wà náà ọtí mú kò sí mbẹ ìṣeré ni léṣe ni wọ́n tó ti sọ̀rọ̀ dáadáa tọ́wọ́ àti ike gbogbo ìdáná wọ òjijì bá lè ní ara rẹ ọmọ tó ara gbígbẹ máa ń bọ náà marhaba ọyẹ àgbẹ ara ni ẹ dákun oríire wò lọ́wọ́ àǹbẹ̀ èso oríire kankan bẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn tí ń sọ ti gán mọ̀ pé àmupàdánù ní táwọn àmúfúnkún ní táwọn ẹ̀rí tí wọ́n kọ́ ọ́ bẹ̀ pé ẹ ti ọgbọ́n mutí o ẹ má mutí mọ̀kúmù o ṣé ní ìṣúná lè ṣe kùnú tí o ti kà àbí zobo ó ní ẹ̀fọ́ gbọ́n mu o tó náà bá ti kà lóró náà lè dọ̀tí o àbí ní ìṣe irúgbọ́n tí wọ́n tà ẹ sómi mu o sómi mu báwọn ọ̀pá wọn ó wá kọ sáwọn gáràjì máa ń mọ ọtí nígbà tó bá fẹ́ drive ok àmọ́ àwọn pásíńgà lè mú gbogbo pásíńgà seventeen wọn mutí dráìvà nìkan ọmọ nǹkan ṣe mọ́tò àbí òde ó ṣe o torí tí ọtí ń bá jíṣẹ́ nìkan ó lè di driver gbà tí látẹ̀yìn pé ibo ló ń gbà lọ mẹ́bí ìlà náírà là ní ọgbà òtún àwọn ọkùnrin benue so nǹkan ọ̀dà wọ́n ní má mú títọ́ọ̀bù àwọn amẹ́tò àpò forúkọ mú títọ́ọ̀bù àdájọ́ àbẹ́ẹ̀kọ́ bàdájọ́ yìí bá mutí tí ó dájọ́ wọ́n á sọ pé bàbá eléyìí ẹyin ló jí nílé baálẹ̀ ó jí sílé baálẹ̀ mọ́ pàṣẹ pé kẹ́ bẹ́ẹ̀ lórí. torípórí rẹ̀ ti dàrú. ẹ lábùgbà wọn lọ́wọ́ dáa fún ọmọ tí kò sígbà tó dáa aburú ni gbogbo aburú. wọ́n dọ̀ ń gan ni ó mọ̀ ọ̀kadà yìí ìyá gbogbo aburú. torípọ̀ tí ní bí gbogbo àìdá òní bí gbogbo aburú. ọmọ kan wá lè kí ó wọn á ní ọ̀fẹ́ kọ́ kí wọn. àwọn afurasí pé á ah, eléyìí ti dàgbà kí ló dé tẹ̀yìn mọ́ ọmọ kékeré wa lè kí o. wọn ò ní mọ́ ọmọ kékeré wa lè kí àgbàlagbà náà. àwọn ọmọ torí wọn bá sì ṣáàp torí wọn pé dáadáa wọn ní mọ́ wa college college of science and technology fa àmọ́ lè kí o wọ́n ti kà fún pé college of the dog, dogs àbẹ̀kọ ni and dollars àwọn tẹpẹmú ni wọ́n máa kó bọ̀ wá fáwa. Ah. Ah, ẹ̀yin tó ń kọ́ máa ń kí ẹkú sùúrù tẹ̀wá tí wọ́n á tírèèni ọmọ ọmọ ti dọ́ọ̀lù ẹtún tírèèni ọlọ́run ní kó tún ṣáàp. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin wọ́n tún wá máa wò pé kí lẹ ṣe kí lẹ ṣe ọmọ náà òun náà tún lè gọ̀ ọlọ́lọ́kọ̀ pé mà ẹ̀gbọ́rọ̀ kò sí kọ́ pé kọ́ ọmọ gbogbo wàhálà táwọn olùkọ́ yẹn ṣe ọkàn fẹ́ blọọdì fúlù ẹ̀. àkìlódé tó yẹ pàdúrà eléyìí là ń mú bọ̀ ẹ dákun ẹ sọ tẹ́ ẹ bá sọ láìpẹ́ láì jìnnà sí ló tù sáwà lọ́wọ́ torí àlè báyà gbé ká má màṣe rẹ̀ ó máa ń smoke àmupó lẹ́mú bọ̀ wá lé kí ó subhanallah ok bóòlù ọpọlọ ti fẹ́ pé bóòlù yẹn ti fẹ́ máa kí ó bóòlù ti fẹ́ sẹ̀sẹ̀mí aláyọ̀ kò lè ṣeéṣe ẹ̀yin náà rí ní ìsinyìí báyìí gbogbo ẹni tí mo gbó kò sẹ́ni tí wọ́n fẹ́ pè ń bàbá òun ẹni tí mo gbó kò sẹ́ni tí wọ́n fẹ́ pè lọ́mọ òun gbogbo ẹni tí mo gbó kò sẹ́ni tí wọ́n fẹ́ pè lọ́kọ òun. torí à ah, yorùbá ti ẹ̀rẹ́dè mu wọn ní igbó àbẹ́rẹ́ nǹkan mẹ́rin igbó ló mu igbó èèyàn lè mú gbó kórì rẹ̀ kọ́ jẹ́ pé ó tòrò ayé rẹ̀ kọ́ dàrú torí pé gbó ló mu kọ́nà ẹlẹ́dàá wa kọ́ sànù a gbọ́dọ̀ sọ làákà ìwà jàmá gbogbooro láwùjọ wa kò lè jẹ́ ká tẹ̀lé ayọ̀ wọ́n ń ta pẹlẹbẹ wọ́n ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú gò ńlá ni wọ́n máa kó gbogbo àwọn tí ń fi wọ́n á rí i pé gbogbo àwọn akúṣẹ̀ tí mu sí agbára wọn kà fún abáwọn ti pẹlẹbẹ yọkà jẹ ẹnu ní ìsàṣẹ ònà òsì máa mú kórí ọmọ akárin orí ọmọ akárin orí ìtàkàkóso náà nù fi bí wákàtí mẹ́ta yà wèrè ìtumọ̀ rẹ̀ mu tó a lè máa jẹ́rú eléyìí ká máa eléyìí pé. ìgbésí ayé tó da kò ní jẹ́ téèyàn. amúgbáná lóríṣiríṣi kò tọ́jà mà. mùsùlùmí kálíbà àṣìṣẹ́mi tó da agbọ́dọ̀ jìnnà sí gbogbo ntọ́lọ́mùbá ti lé wọ̀ fún wa láti fi. wáyé o nínú àwọn àgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé láti lè mi tó da onáníkà ṣiṣẹ́. kọ̀yẹ́ kéèyàn kan wà kójókòó tẹ́tẹ́rẹ́ kọ́mọ̀nì kẹ́tì ń ṣe kọ̀tọ́kọ̀tà káwa ní òkèsè ayé yìí káwa máa pé ẹ kí láǹfààní ká kọ́lé kí láǹfààní ká máa gun mọ́tò àǹfààní wo ńlọ wà nínú ká máa wọṣọ tó dáa àǹfààní wo lọ́wọ́ àánú ká jẹ ń tọ́ dáa ilé ayé asán ilé ayé àfọ́bàbílẹ̀ ilé mélòó là lẹ́bi kọ́ ọ̀rẹ́ bí wọ́n wá sọ yìí. bẹ́ẹ̀ máa gbọ́ táwọn kan sọ̀rọ̀ àjàjà tó bá tún kíw wọn akọjá gbára ilé kan ilé ń wá dà sálóni lẹ́yìn àkùsáàd lágbájá òsán ìgbẹ̀yìn ayé ti dé <laughs> ìgbẹ̀yìn ayé dé ìyẹn ni pé òsán àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ilé sóró bẹ́ẹ̀ kó wọn máa gbé. òun tiẹ̀ kí gbèsè ayé lọ má gà wọ́n máa bọ́ sí lọ́rùn nígbà fẹ́ẹ̀mù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí pé àrísẹ́mẹ́sì bàbọ̀ lẹ́ni wa ọlọ́wọ́ bò ṣe àwọn ntọ́ tó dùn àwọn nǹkan ọ̀sọ́ lé ayé kò sí lè wọ̀ kò sí lè wọ̀ fẹ́ni kankan ẹ̀yà tó àbó ọwọ́ òórí ọwọ́ rẹ̀ ò tó bẹ̀. àmọ́ pé ìwọ̀ wá ni ọlọ́run bò sí ilé wọ̀ قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق صفوة قال لنا تسع وانقاص لأيه tọ́lọ̀ mú jáde fáwọn ẹrú rẹ̀ kí ẹ máa jẹ gbádùn rẹ̀. àtàwọn ọ̀rọ̀ ilé ìtòjò tó dáa tọ́lọ̀ bá fi ta àwọn ẹrú rẹ lọ́rẹ̀ ta ló ṣe léwọ̀. òsèǹtì tó ẹ̀dọ̀ ẹ kò sí kó tó lè sọ yẹn bí ma harrama Allah aw pin ń pè lẹ́tọ̀ léwọ̀ kó pin tọ́lọ̀ ń pè léwọ̀ lẹ́tọ̀. torí ẹ̀ ọlọ́wọ́ bọ̀ dáhùn ẹnìkan láyé pé àlásán làwọn ọlọ́run ti dá àwọn kan láyé nígbà àwọn àwọn máa gán mọ́tò ní àwọn gbọ́dọ̀ dá tara wọn ní o ọlọ́run ti dá àwọn kan kọ́ ọmọ wa gbèsè ní allah ibakum sáàmù sáàmù kìsínà ìnáàmù bá haúsá ṣe máa wí àwọn bára pé ọlọ́run kó fún yín bá bá ti fún yín á rí gbà lọ́wọ́ yín àmọ́ pé tẹ́yìn bá ti rí àwa náà ní sàláìgbà ìsàmì ayé tẹ́lẹ̀ rẹ ti kú nù ìsìlámù ọ̀farama. ọwọ́ jáde ọba bára ká lọ ọwọ́ rí owó pàǹdì bára ọwọ́ mi ọwọ́ ká ọka one five kí ló burú bẹ́ẹ̀ owó òfò ló ń kójọ owó burúkú ńlọ ń kójọ nítorí pé ẹni tí ò bá ti ma àti ṣiṣẹ́ rí mi ẹfún mi tí ó dùn jẹ. ẹ anábẹ ó ní ma خيرا له من أن يأكل من عمل يده فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده إيو جنج كري تدى فن بيون جسي وغن ركوسي فلو فلو نبي الله داود عليه السلام إنه وغن ركوسي ó ti di ànábì ọlọ́run kan àwọn ní ìsìnkúrúntù ọlọ́run làwà àìsá sànábì kí ló dé táwọn ò ní kọjú mọ́sẹ̀ wa a sì fẹ́ ṣèṣẹ̀mí aláyọ̀ a fẹ́ ṣèṣẹ̀mí olóríire afẹ́káyé wọ́n dùn kí gbọ́gbọ́n kàn sí ẹ̀yin ọ̀gbọ́n tánàbì sallallahu alaihi wasallam sọ ni òní wala yazalu ar-rajulu حتى يأتي يوم القيامة وليس في وجهه نزعة لحمة. èyàn ò ní yé tọrọ ẹ fún mi ẹ ràn mí lọ ẹ ràn mí lọ ẹ má wò mí ràn ẹ fún mi ẹ ràn mí lọ́wọ́ títí tí ó fi wá ń jọ gbẹ̀ǹdà òkè yá má tó ṣe pé ìkiri ẹran kan ò ní ṣẹ́kù lójú ẹ̀ gbogbo ẹ̀ ló ti fi gbogbo ẹ̀ ló ti fi bá rà bọ́ọ̀lù pèsè ayé rẹ̀ ti ṣe fẹ́ dùn ìwọ́n máa ti gbá ní ọ̀ máa ti fún yàn. النبي صلى الله عليه وآله وسلم أن اليد العليا خير من اليد السفلى أو توالوكي olóore ju ètò wà ń sálẹ̀ lọ òkè yorùbá náà ní òkè lọ́wọ́ afúnni gbé ọwọ́ olùgbàńkọ́ ìsàlẹ̀ nísàlẹ̀ òkè lẹ́yìn ń fọ̀n ìnìtẹ̀ni ti ń fún yẹn inú ojú odò lẹ́jọ́ á gbé ti ń gbà. tọ́ba fẹ́ fún yẹn lówó nìsín ọ̀hán ni ǹjẹ́ ó ṣẹlẹ̀ ní pé gbé ọwọ́ rẹ báyìí ó ní kọ́ gbọ́ rẹ wá sálẹ̀ òun á fẹ́ gbà lókè ó ní kò burú kébi ọkọ̀ ọkù torí òkè lọ́wọ́ afúnni gbọ́dọ̀ gbé kí ló wá ti wá jẹ́ tó fi wá jẹ́ ike ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tiwa lónìí wọn fẹ́ tẹ̀sẹ̀ àwọn náà sì fẹ́ gbégbèsè ayé tó ládùn wọ́n fẹ́ gbélé tó dáa wọ́n fẹ́ wọṣọ tó dáa wọ́n fẹ́ jóúnjẹ tó dáa wọ́n sì fẹ́ káwọn máa yọ ní ìyọ tẹni tí yọ jẹ ṣùgbọ́n wọn ò eléyìí aburú ni o àmì pé ìlọsíwájú kò sí láwùjọ tá a wà ní. nítorí pé kò sí ètò kéré nínú iṣẹ́ lópin ìgbà tí ọba ti jẹ́ sẹ́tọ́ náà ṣe léwọ̀. kódà tó bá gbé bàtà lèèyàn tún ṣe agogo lèèyàn tún ṣe fìlà lèèyàn ń bá wọn fọ̀ alágbàfọ̀ lèèyàn tó bá sábì jẹ́ ìṣe tọ́tọ́ nìyẹn bá ń ṣe gbogbo onílàákàyè tọba mẹyàn mẹsẹ yẹn tọba kẹyàn mórí sẹyẹn ojú àpẹẹlẹ yíyí àtẹyẹ ni ó fi máa wò yẹn ẹnì kan wá sí tó ṣàgbédọ́dọ̀ rẹ̀ tí ó tọ́ ọba kò tó fún ọ ní nǹkan kan tí ò ní fojú àbùkù wọ́. ẹran wa ni wọ́n rò dẹ́dẹ́dẹ́ wọ́n kà dúdúdú. wọ́n fi jáde fún ilé wọ́n á lọ dúró lórí ibi tí àwọn mọ́tò tí ìdádúró tó ti lè bá wọn bíi traffic light. lọ́wọ́ abọ́ lẹ́nu mọ́tò ọláàrí ọmọ aga sí ni ọlọ́run ní pé mọ́tò rẹ yóò lé sí hmm, yóò máa dá fún ọlọ́run gbàdúrà ọlọ́run gbàdúrà ó sì kó náà mọ́tò ọ̀sánwó sẹ́ ṣé iṣẹ́ lélẹ̀ àdìsẹ́ má ṣe bá bọ̀ ọ̀lẹ́. ọ̀pọ̀lọpọ̀ ló ti dún bára wọn kàn rówó ra páànù kí wọ́n fi máa ṣe bára rẹ̀ abọ́ tí wọ́n máa mú lọ́wọ́ òrówó ẹ̀. ṣé ìsẹ̀mítọ́ wa da lélẹ̀ èsì ìsẹ̀mítọ́ da. ẹ rí i pé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n ti fẹ́ lọ yóò sọ fún òun sí i wọn a máa gba ìlú lẹ́nu wọn máa san fún wọn seven thousand no no no no seven thousand ok so ṣe fẹ́ seven thousand yà seven thousand naira ó yàtọ̀ sí seven thousand punishment torí pé kékeré yẹn ò kéré lópin ìgbà táníyàn rẹ̀ bá ti dà ẹni seven thousand lọ́wọ́ àtọ́lọ́wọ́ ti sọ di seventy thousand aláàánú lọ́lọ́ nítorí pé tó o bá dákẹ́ tó o jókòó tẹ̀tẹ̀rẹ̀ ntí èsè tí ọ bọ̀ ń bẹ̀. tó bá gbé mọ̀lẹ̀ yẹn ní ìwọ́n ni wọ́n ti gba dìgírì òní owó tí a san kó tó di pọ̀ gba dìgírì ọwọ́ àrí tí wọ́n lọ́mọ gba ten thousand kọ̀ wá ṣe tíjà ọwọ́ àrí ten thousand kéré owó tá à ń sọ sẹ́mítà kankan èsì sẹ́mítà la gbọ́ ni sùkúù ló ti fẹ́ kọ́ mi sọ̀tẹ́ ti mọ̀ pé tí sùkúl náà ń pa inú rẹ̀ ní ó ti ṣe kí ni òun náà ti sanwó wọn náà bá wọn owó èlò wọn ń pa tí ó fi jẹ́ pé gbogbo owó nǹkan nìkan wọ́n kò fún bàbá dìgírì tòun fi sùúrù kọ́rọ̀ rẹ ni ìdí ayọ̀ kan gbígbìn bá dẹnu léjì kọ́nà ní ogun dókè ó ṣe sùúrù aláàánú lọ́lọ́ tí wọ́n bá sọ pé òní ṣe sùúrù lórí ten thousand ó kè é ṣé kí bàbá rẹ tún máa bọ̀ ni kí màmá rẹ ó tún máa bọ̀ ọ́ nítorí ti dájú oníyàn ni pé tó bá dánwó ọ̀rọ̀ lẹ ó rìn lọ sọ́jà níbi táwọn ò ti fọwọ́ lẹ́rán táwọn ti ń tajà táwọn ò ṣe bíi tiẹ̀ tó ò rí sẹ́kọ́ láwọn ò ṣe ó tún máa gbé ẹ bọ̀dálágbádá tí mo rí two thousand lọ́dọ̀ ẹ̀ ọlọ́sàn ilẹ̀sẹ̀ ẹ̀ kúkú máa tà ẹ gbọ́rọ̀. torí pé ìgbà tí wọ́n ti kọ̀ láti wọ owó sọ́jà ọ ò ní sáláìwé ìtì ọ̀dà torí ẹnu ọ̀ ẹnu òsì máa mọdé rí tòní ńkọ́. gbogbo àwọn ẹ̀sẹ̀mí burúkú iná ni máa ń sọ àwọn èèyàn dèèyàn burúkú. kékeré tó ọba gbà ibẹ̀ náà ló ti máa kọ́ pé tó wọ̀ ọba pọ̀ èèyàn máa bí èèyàn ti máa mánéjì ẹ̀ òun rí ibìkan lọ kò ní dẹ́kun fi ń tí èsì tiẹ̀ lọ. ọ̀dà ọ̀ndà ká ṣiṣẹ́ kí ó là á kọ́ kí á kí ló ní kí ó máa ṣe náà. mọ̀ ń gbélé rè náà ni lọ́kọ̀ ọmọlẹ́kọ̀ọ́ kí o bá ókè tá a bá kọ́ ọmọlẹ́kọ̀ọ́ kí o kí náà fún wa. bẹ́ẹ̀ máa san lẹ́yìn tó ọmọ pé ń jà lẹ́yìn wọ́n á ní díẹ̀ díẹ̀ lẹ́ máa sanwó lékè o bẹ́ẹ̀ máa sanwó lékè ẹ̀yin bàbá màmá ẹ dá lóhùn. ẹ dáhùn á Allahu Akbar <laughs> one over thousand lọ dáhùn. ẹ̀yin ẹ̀sọ́ pé mọ̀ ọ́ máa sán mọ̀ ọ́ máa sán ẹ má gbẹ̀mí ẹlòmíì ìjàlùbọ́sà mọ̀ ọ́ máa sán tèmi ẹ̀yin yòókù sáà máa sán wọ́n lẹ́ ìsàn kankan kátó péjá ìsàn kankan la ilaha illallah ẹ wà máa bú àwọn àfa ìgbà ẹ̀wọ̀n náà tó lọ kọ́ kí ẹ̀wọ̀n náà tó lọ kọ́ kí sọ́dà kákọ́ kí àbí ọ̀dà ẹ̀dá fún ẹ̀dá ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ̀yin ẹ̀ má dà ọ́ ẹ̀yin èèyàn ni mo fẹ́ kẹ́ ẹ̀dá sọ́dà kákọ́ kí àbí ọ̀dà ẹnìkan ní kọ̀dà náà ọ̀dà ókè ṣé tí àwọn èèyàn bá kọ́ kí ó dé fún ọmọ alátẹ́mù náà no ókè ilé iṣẹ́ wo lẹ kọ́ lẹ̀ tí wọ́n ti máa ṣiṣẹ́ lẹ̀ fún ọmọ àbọ̀ àbọ̀. kọ́mọ kọ́mọ jẹ́ ọ̀sà ó kì í sọ́mọ kọ́mọ jẹ́ kí wọ́n máa jẹ wọ́n máa jẹ kí wọ́n kọ́mọ. ok eléyìí náà tó dáa wọ́n ní sọ́mọ ń tẹ̀kọ́ wọn lè búrẹ́dì wá bá bá bá búrẹ́dì àjẹkádùn. ó kù káàtó ó kù káàtó torí ẹ mọ̀ pé àwa máa máa bóyá láwùjọ Yorùbá. amaka máa bàyàn jẹ́ láwùjọ yorùbá ṣùgbọ́n wàhálà wa ni pé àmọ́ bó láti ṣàtúnṣe tí n ta fẹ́ máa bẹnu àtẹ́lù kò fi ní ṣe ń dábì rẹnu àtẹ́bùlù. èsì ọmọ kan lọ kí wa kọ́rọ́ ọ̀nà ó kéwì kìí ṣèdè bàbá wa kìí ṣèdè màmá wa láwùjọ wa ń bí ọ̀pọ̀lọpọ̀ lé kí ó sápá àwọn ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bàbá bàbá ẹ gbìyànjú láṣẹ kẹfì láàrin. ṣùgbọ́n àwọn àtúnṣe tó pọ̀ náà ń bùkátà ọlọ́run á ní káwọn wa wọ́n fi títa ríro wọ́n fi kọ́ pẹ̀lú ẹ̀mí ké pẹ̀lú ògùn ọlọ́run tí mo bá délé irú dáadáadáa tọ́lọ̀ fún mi mà màá gbìyànjú àwọn ọmọ wa láwùjọ wa náà àwọn náà kóró tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọn lọ mú sẹ́mi ní tó ti di pé ní ìsìn ráìsì ní ta àtiwé àti ráìsì títà tọ́jọ́ra wọn ẹni kọjọ́ra wọn torí pé commerce lọ́kọ́ no engineering mọ̀kọ́ civil engineering tọ́jọ́ ráìsì títà kọjọ́ra wọn ẹ ní bú àwọn eléyìí o sọ Yorùbá lẹ́gùn ò ní bú o ike engineer ti ń ta ráìsì kọjá ń jọ́gùn àmọ́ tó bá yẹ kékeré lọ́kọ́ òun náà wà ń ta ráìsì á ìgbẹ̀yìn ayé dé torí pé kí olókè ń ta ráìsì dípò kọ́ ọmọ fún ọmọ wọn ké òun náà ló ń fẹ́ ta ráìsì ẹnìkan ó ti tó bí ọdún mélòó àpàdé pẹ̀lú rẹ̀ ń bì kan tó wá ń sọ fún mi pé ti máa ń dùn pẹ̀lú ẹ̀yin tẹ́ lọ kí ó yẹn òun náà ní kí tẹ́ bá dé àní ríru yín bẹ́ẹ̀ sẹ́ẹ́ olówó ni o àní ríru ń bẹ́ẹ̀ sọmọ ní irú sẹ́wọ̀n lè bá bẹ̀ wá. <laughs> ó ní sẹ́wọ̀n bá ọkọ máa ń kí ó yìn wọ́n ní ká máa bẹ́yìn kọ́ máa ń kí ó àbí ká máa bára yé kọ́ máa ń kí ó. Ẹ̀hán àti gbogbo àti gbogbo ẹ̀ tó ń wọ̀ lọ́wọ́ làtà ló ń lo tàmọ́tò wọ́n ní kí ló burú kí ó ti àfọmọ tàbálù. Àtúnà ẹ̀kọ́ dúró ń bọ́ sọ̀kù tí gbogbo yóò fi lọ sẹ́ẹ̀dìde kí ló sọ àwọn afáà tó ń jẹkújẹ irú ìjókòó tá a jókòó ìsẹ́yìn ìgbà yẹn náà máa ti máa ṣẹlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ẹni sọ pé ìyẹn ṣe. ṣé àwọn fọ́ọ̀mù sọ pé ní ti ní kálẹ̀ ẹni sọ́wọ́ akálẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni àwùjọ àwọ̀ wá ìyàpò rẹ̀ gbọ́dọ̀ kùn àlẹ́ yẹn pé ṣe bẹ́ẹ̀ ṣe yẹn àrí. kí ló fà jẹkújẹ o ṣé jẹkújẹ ni àlẹ́ òṣèjẹkújẹ lẹ́yìn náà ti kọ́dọ̀ ẹnìkan wọn bá di àmàlà sínú àpò ókè àwọn ọmọ tó lọ kéwu wa àwọn ọ̀fẹ́ sè kéwu bí kéwu ṣe dá tó níyì wọn fẹ́ kó sàkà láwùjọ bó ti ti dá tó níyì wọn fẹ́ káwọn ọmọ àná ọmọ gbẹ̀yìn oore ni oore ọlọ́run tó ṣe fún wọn àwọn náà ń fẹ́ kọ́ kárí ẹni tó lọ́n wá sóore fún ṣe ń fẹ́ kọ́ kárí àwọn èèyàn tí wọ́n á fẹ́ kó wúlò fáwọn ọmọ tiwa ẹwà ẹwọ ìhà táwa pọ̀ sí. ọlá ìjọba ti nípa alábòsí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. ṣebí à ń fọmọ sí school àárẹ̀ kọ̀ ẹ̀ sábà fọmọ sí school à ń sanwó àbá àsanwó. ok ẹ bá wa wò ó síra wọn owó tá a máa san lówó school àti owó tá a ń san lówó lè kéwú èwo lọ́pọ̀ jù èwo ló sì yẹ kọ́ pọ̀ jù pọ̀lá èwo lè kó lọ yẹ kọ́ pọ̀ jù kì í ṣe lè kí ojú ọ̀tún kọ́ ọmọ nẹ́tẹ̀lé àti bí ó sì máa sin gbẹ́rẹ́ o ilé kí ojú ọ̀tún kọ́ ọmọ ní qala Allahu qala rasuluhu pọ̀lá èwo lè kí òun lọ yẹ pọ̀ jù torí kí wọ́n kọ́ ọmọ lásán tí ó sì mọ ọ̀rọ̀ ọlọ́run gbogbo àgbáńlá ayé ké wàlá oríire ńlá kò túmọ̀ sí ká máa ṣe wàlímà o torí ẹlòmíì tún lè lo eléyìí torí gbogbo wọlé máa yorùbá ẹ̀ mọ̀ pé dàǹwùrù náà ni. wọ́n bá mi kọ́ máa mi yóò sì mọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam láti kékeré ọmọ tí ń ṣe ìgbésí ayé rẹ̀ bó ti fi fún àti bó ti ṣe yẹ àwọn ọ̀rẹ́ tó lọ́wọ́ ṣe fún bàbá rẹ̀. ìdùnnú ni àbí èsì ìdùnnú ìdùnnú ni bàbá tó wá di ìyá bàbá tó ṣe gbogbo wàhálà yìí kí la fún lówó ọ̀yà owó sẹ́wò la fún. láàgbégbà náà ní karambà níkan náà náà ń ni ó tún máa béèrè pé ẹ ah, sọyẹ ká máa gbowó lówó lé kí ó má gbà ẹ má gbowó lé kí ó. kò burúkú ọlọ́ máa tọrọ àmàlà nílé àwọn bàbá tó mọ́ ọmọ wa lé kí ó mọ gbà lówó mọ gbà lámàlà owó ni àbí èso owó náà gbogbo ẹ tòǹtòrí délé ẹbí ajé yé wa kí gbogbo wa pátá tá a bá ti túká lórí ìjókòó wa yìí ẹlòmíì di àfa àti ọkọ ọmọ rẹ̀ ń kíó lówó lé kí ó tó ti lé lọ́dún kan ẹ dákun ẹ lọ san ẹ lọ san ẹ jẹ́ kí ìgbésí ayé tó dùn ọ̀wọ́ lè tún ọ náà ẹ dákun ẹ lọ san ẹ jẹ́ káwọn náà tiẹ̀ fíìlì pé alihamudulilah kí o ti mọ kéyì alihamudulilah ẹ̀ ní sílẹ̀ nítorí tí ẹni tó kí ó bá fi kí ó lẹ̀ tó fi lẹ̀ tẹlomi náà filẹ̀ tẹlomi náà filẹ̀ ọmọ alumi wo ni wàá bá yín pọ̀ mọ́ yín ẹ tí mà lórí o ó ti jọ́ táwọn ọmọ bá sápò nù tẹ̀bí pẹ̀ mọ́ máa lọ ọ̀bàdàn tẹ̀ mọ́ máa lọ Ògbómọ̀ṣọ́ tẹ̀ mọ́ máa lọ sí Ṣakí lọ́ba ti ké sẹ́yìn kọ́ ah, àbí òye wọn kúkú ka àwọn tó ké wọn kà wọn kún kankan wọn sanwó lé tó torí délé ẹjọ́ àṣàtúnṣe ẹ jẹ́ ká ṣàtúnṣe. kí ló burú ẹnìkan ní kọ́kàn á pààkì mọ́tò síwájú lé kí àfa pípẹ́tọ̀ ẹ mọ́tò yẹ ẹ̀yìn lẹ́nu kò túmọ̀ sí kó túmọ̀ sanwó lé kí wọ́n máa sanwó àmì lẹ́yìn ziyada ni nàfìlànà ẹ dákun kí ló burú mbẹ tó ń tí kò wò fojú sí kò sì máa ń sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ mọ́tò ọlọ́run náà rà tiẹ̀ náà fún bàmọ́lọ́ ní kọ́gbọ́n náà ọlọ́run bọ́ ẹlòmíì láti rí jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ àwọn sọ́ọ̀sì sọ́ọ̀sì ọ̀la nǹkan ìyàlẹ́nu ni. kódà mo kọ̀wé kan mo lè yàn kọ́ yín bẹ́ẹ̀ sì wọ jahannama rọrùn. ẹ̀ ń sì fẹ́ ti owó náà fún. wọ́n ròyìn ẹnìkan fún mi lù kàn. bísíǹsì ṣe ń ṣe èrè máa ń wọlé gan-an ìgbà tí èrè bá wọlé tàì wọlé báyìí five million naira ni ó fi ránṣẹ́ sí pásítọ̀ rẹ̀ ó lè fi ránṣẹ́ bí ẹ̀mejì lóṣù kan ọlọ́run á gbé àyípadà àgbàdé fún ọ wá lọ sí ọ̀dọ̀ pásítọ̀ ọ̀sán lè máa fowó ránṣẹ́ sí yẹn kọ́ má mọ̀ pé owó báyìí ń wọlé ló kọ báyìí ló kọ báyìí ló kọ báyìí ó wá sáré lọ bá pásítọ̀ pé nǹkan dàrú sẹ́sìn wọn kéwàá gbọ́ kẹfẹ́ rí wọn ni pé báyà pásítọ̀ ní gbólóǹkan lẹ́nu tó fi lè pa ọlọ́run láṣẹ nígbà tó kó lódo ni wọ́n gbàtí nǹkan yí padà ọkọ̀ fún àwọn àdìpá sọ̀n bó ti débi àná onílágbádá onílágbádá onílágbádá wò ọkọ̀kọ̀ ìyàlẹ̀ rẹ̀ alágbádá tí máa ń fi aláàfin ránṣẹ́ sí ní gbogbo ìgbà ó ní ọmọ tó wà lọ́dọ̀ olúwa pọ̀ à ìyẹn ni pé gbàgbé ẹ̀ wọ́n nìkan kọ́ ló ń fún wa tẹ́nìkan bá dán o náà mùsùlùmí yìí tí ń fún màálùm five million ọ̀daràn lẹ̀ yóò máa sọ́ka ni bàbá pààrọ̀ aṣọ ara owó tá a fún un. torí délé owó lé kí wọn ò béèrè sàrà lọ́dọ̀ yìí owó lé kí ẹ̀mẹ́jọ tẹ̀sí nínú páńpẹ́ ìsẹ̀mí tó dáa torí pé nínú wọn bá wa kọ́ máa ń kéwú pẹ̀lú ògbọ́lọ́ àwọn ọmọ wa mí ní òjòlùmọ̀ àwọn náà ó sì padà máa kọ́ máa ń kíw sẹ́yìn ọ̀bá wa tún sí lónìí irú ìpalẹ̀ mọ́wò lẹ́ ń ṣe ilẹ̀ ẹ̀dá àwọn ọmọ ẹ̀sìn yín náà lọ́la torí ẹ̀jẹ̀ àké sara bákan náà pọ̀lọpọ̀ ló wà nínú ìgbésí ayé tí wọ́n máa jáwọ́ lé ntágbára wọn ká wọ́n ní sukùl kan wà táàmù kan san sukú mi ti wà táàmù kan twenty thousand naira ni wọ́n san bẹ̀ ìgbà tí sukù kẹta tó wà tó ti pé táàmù kan two thousand naira ni wọ́n san bẹ̀ wọ́n ní pé bó ti má fi tẹ́ wọ́n wá ní oní two hundred thousand ní fọmásì ǹ tó láwọn ọ̀rẹ́ wa ibẹ̀ gbogbo wọn fọmásì ọlọ́run dákun má mà wá lẹ́gbẹ́. o sì ní fẹ́ kásìkò àti sanwó tó fún lé ọmọ rẹ ránṣẹ́ lé torí gbogbo ẹni tó bá rọ́ọ̀mà tí ń bọ̀ títì káàsì nǹkan wọ́n lé mi fowó sùkúlù ni sọ̀rọ̀ kó bí ó tì ọ́. ìyá ọmọ wa lọ sọ lójúlé lójú alájẹ mọ́tẹ́jú ó tì mí o ó ń pọ̀sẹ̀ kan báyìí wọ́n lé àwọn ọmọ. ok kíláàsì ni kékuku ṣe kíláàsì ta ló ní kọ́ fọmọ́sí bíi gbèsè fọmọ́sí bíi tágbára rẹ ká wọ́n fọmọ síbi tágbára rẹ̀ ọ̀ka. ẹlòmíì fẹ́ sinmi lọ́lé ọkọ yóò wá rò pé ìsẹ̀yìn aláyọ̀ ní kó wọ́n lọ sí event center tó tóbi jù ńlẹ̀ yìí. ibi àjọyọ̀ tí wọ́n kọ́ kalẹ̀ ti pèsè táyé ìgbàlódé. eléyìí tó ṣe é ké bóyá ọ̀sán ọjọ́ kan lásẹ̀tẹ̀ bá fẹ́ lo bẹ̀ wọ́n lè sọ pé three hundred thousand naira. èmi àmọ̀ yìí bọ́jẹ́tì tá a ná lọ́dún ọ̀wọ́ lé lásán tó gbé kalẹ̀ wọn ní bá yín roka wọn ní bá yín ṣe ráìsì wọn ní bá yín pa màálù wọn ní bá yín ṣe kan ọ̀wọ́ lé tẹ fẹ́ lò ẹ̀ ti gbọ́dọ̀ kága bẹ́ẹ̀ bá kan yóò tún wọn rẹ́kọ̀dù ẹ̀ sanwó ẹ̀ three hundred thousand tó bá ti ṣe lẹ́yìn kùlé ilé rẹ̀ kò sí tó burú mẹ́ lọ́wọ́ tó wá rú àwọn sùkúlù báyìí náà tọrọ àtẹ̀tẹ̀ tẹ́ǹtì kan ẹ̀wọ̀n pé gbogbo nǹkan náà wọ́n máa ń fẹ̀ lójú abẹ́sẹ̀ pé ìyàwó láti di rẹpẹtẹ náà Eh, mo fi fún ọ mo gbà ẹ̀yin ẹjẹ́ rí sí ọ̀tá àbí ọ̀tá Yorùbá lójú ni wọ́n fẹ́ lójú ni pé kára yọ gbọ́ kọ́rọ̀ ọmọ ìmọ̀ tọ́rọ̀ fẹ́ fi ọ́sẹ̀ ayé mélòó lọ́mọ̀ pọ̀ wà ń bẹ̀ fẹ́fẹ́ láì a ah, Yorùbá fẹ́ràn kárí mi láì tẹ kọ́ kí fi sample lélẹ̀ àwọn tó bá ti wá gbé pẹ̀yìn náà àti hàn àti àkọ́kángun ọwọ́ àfẹ́yìn náà bẹ́ẹ̀ wọ́n káwọn èèyàn náà tún sí nàná ni wọ́n ní ìdàgánà rọ́bùlbẹ́ẹ̀tì bọ̀bọ̀tì bọ̀rìbà fẹ̀símàtò àhìlbẹ́ẹ̀tì kòlóhùn rọ́bù. wọ́n ní tí baálé ilé bàbá landlord táwọn bá gbé yàrá lù tí wọ́n lù wọ́n tẹ kọ̀ǹgọ́ ọmọlù tí wọ́n lù ẹ̀yin tẹ́lẹ̀ kíláàsì láti jó malẹ̀ torí kọ́ mọ́ba àti pé wọ́n fún wa nọ́tìsì tí a kó jáde ní. torí ẹ ẹ rí i pé yorùbá fẹ́ràn ká fẹ́ràn lójú agbára yóò ká ó lè fẹ́ bára rẹ̀ bá ká ìwé kó wọ́n yòókọ́ màrẹ́ sí lọ́lé ọkọ. yóò wá lọ gba event center àwọn tó ní tẹ́ńtà nígbà tẹ́ ti ń ṣe àjọyọ̀ lọ wọ́n ti wá máa sọ pé hundred lẹ́sẹ̀sẹ̀ san ó kù two hundred o yóò mọ̀ wá fáwọn ọ̀rẹ́ tó àlẹ́ bẹ̀rẹ̀ ṣé mo rí hundred lọ́dọ̀ rẹ̀ ṣé mo rí hundred hundred kí ni owó àyè tá a wà yìí ni wọ́n ń dà mí láàmú ta ló ní kí wọ́n gbéra rẹ wá. so ọwọ́ àlè lọ́ọ́ máa tọ́ lójúlé lójúlé pé ẹ̀rùn lọ ẹ má jòjó tí o bí ọba tí o kò tí o torí pé ntọ́lọ̀ ọ̀bọ ìkéwé kí ló burú mú ká fún ìdínú pálọ̀ rẹ̀. so gbogbo àwọn nǹkan tágbára wọn ọba kájọmọ ẹ má jẹ́ àmà dáwọlé ọlọ́wọ́ bò di wàhálà rùwà àfi káwọ́ lọ wà tí èèyàn bá sì lọ wà tó bá gbèrú kó lè bẹ́ẹ̀ nìkan wí nítorí bá fọwọ́ ara rẹ fà fúnra rẹ ìwọ náà ló forí ara rẹ gbé torí ẹ ẹ jẹ́ kí n kó ọ̀rọ̀ mi níjànú níbí lọ síbi pé táwọn bá ń fẹ́ kí ìgbésí ayé rere ìsẹ̀mí tó sunwọ̀n oríire lẹ́yìn àti tẹ̀lùkìyàmọ̀ kọjá tiwa gbogbo ìta awí àti ìta àti ìsọ̀ nínú tí máa forí rẹ fún ni á mójútó wọn ní ṣíṣe á sì máa bẹ lọ lọ́pọ̀lọpọ̀ nítorí sẹ́rí gbogbo èèyàn tí téèyàn bá ń gbà ń ọgbà níyànjú ni o tọ́lọ̀ ẹlẹ́dàá wa tí ọba fi hàn ṣe kò ń gẹ́ asán lásán ni gbogbo téèyàn ṣe máa já sí àdúrà kò gbọdọ̀ gbẹ́yìn lọ́rọ̀ wa ká máa bẹ lọ ní gbogbo gbà. Ìtura ìlú sì wà nínú àdúrà àwọn mọ́mìnì. tọ́lọ̀ yẹn ló dára ti kọ́ wa tá a sàtún rí rẹ̀ nù súnà nàbì muhammed sallallahu alayhi wa alihi wa sallam irọ̀bẹ̀nà àtìnà fi dúnìyà hasana wàfi àkírọ̀tì hasana tó wàkínà naa ọlọ́wọ́n bẹ́ẹ̀ ló dára à ń bẹ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó túbọ̀ ṣe dáadáa sẹ́ni kọ̀ọ̀kan wa. nítorí ti dá nínú àlámọ̀rí wa ọlọ́nkọ́ má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó ọlọ́nkọ́ bá wa tún sí ọlọ́njọ́ dáa fún wa láyé kọ́ dáa fún wa lálùkìyàm àtúbọ̀tán wa ọlọ́nkọ́ jẹ́ kọ́ dáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu